tó pàtàkì èèyàn gbọ́dọ̀ gba ìbàjẹ́ láàyè nínú ẹ̀mí rẹ̀ torí pé kí ni bí ara wa ṣe jẹ́ sàárè ìfẹ́ mi bẹ́ẹ̀ ni sàárè ó jẹ́ sàárè fún bọ́dì wa náà nígbà tá a bá jáde láyé tán tá a bá tọ́jú ẹ̀mí dáadáa tára wa tó dúró lórí dáadáa ìdẹ̀kùn ìdùnnú àtàpọ́nlé yóò bá ẹ̀dá nínú sàárè. a dẹ̀ mọ̀ wípé sàárè gáréèjì àkọ́kọ́ ni nínú ìrìn àjò ojú ọ̀gbìndì alikiyama ló fi jẹ́ pé Usman bin Affan radiyallahu anhu sàbí kẹ ẹ̀ta àrólé kẹta òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá jóun rẹ̀ radiyallahu anhu ó ní ibùsọ̀ àkọ́kọ́ nínú ìrìn àjò kìámà òní sàárè tí a bá ti gbéyàn sínú sàárè yìí máa hu ni yìí máa sunkún ni torí pé kí ni àmọ́ kọ́ndíṣàn tí ó bá pàdé ń bẹ̀. tó bá dẹkùn fún un tíjọ́ àkọ́kọ́ bá dẹkùn fún èyí tí ń bẹ ń wájú yóò dẹrùn ju ti jù bẹ́ẹ̀ lọ tíjọ́ àkọ́kọ́ tí nira bá ṣẹlẹ̀ á èyí tí ń bẹ níwájú yóò nira jù bẹ́ẹ̀ lọ kọ́ba adẹ́dàmọ́fì kankan ni wá lára ń bẹ but ayé ń bí láti yanjú ẹ̀ nílò yìí ní sọ̀rọ̀ sí. Si ṣe sí wa ló fi jẹ́ pé gbogbo eléyìí ló ti ṣe lásìlàsílà máa ń ṣọ́ lára àwọn sàádé kó tó lọ rọ̀díẹ́lá àná ìyàwó Aisha ó ṣe nǹkan kan ní girigirigiri ó rí àkìsí nǹkan kan òjíṣẹ́ náà sálàm òfilẹ̀ ní Aisha alayki bi rifq Aisha pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ má mú nǹkan girigiri torí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí wọ nǹkan àfi kó tún sí bó ṣe jẹ́ pé girigiri tó bá wọ nǹkan ìbàjẹ́. òfin jẹ́ ọ̀ràn àyàn náà ni fún baálé kó máa mọ́nítọ̀ ṣe sí àwọn aráalé rẹ̀. aráalé náà máa pàkíyèsí bá lé sí àwọn nǹkan kan á ẹ̀dẹ̀ ṣe báyìí kí ló dé fi ṣe báyìí á máa mọ́nítọ̀ ara wa lórí dáadáa. ìyàwó Aisha rọdàlá ana orí Sọfíà ó ní ah, abẹ́rẹ́ bó ṣe kúrú ah, òjíṣẹ́ náà sọ̀rọ̀ ni sórí gbólóhùn sọ níbi tó burú jáì tó bá bọ́ sínú òkun òkun ọmọ ọ̀hún ni. ìyàwó Aisha ni ṣé bó dodo lò ṣe òdodo ló sọ nítorí ọ̀sọ́ tí ì bá sòdodo. eyín ìbà lórí jẹ́nu tọ́jẹ́ pé kí ló jíṣẹ́ náírà sílám tán ó ní man qala fi mu'minin ma laysa fihi albasahu Allahu radghata al-qibali yawm al-qiyamah hatta yakhruja mimma qala wa laysa bi kharijin akama qala rasulillah sallallahu alayhi wa sallam. wọ́n pè kankan ní radghata al-qibal ètùtù àwọn ọmọ náà àwọn tí ọba adẹ́dàá bá kó sínú náà wọ́n máa ṣètùtù sáà máa ti ń jẹ́ ètùtù ọyún pọ́s yóò máa jáde lára wọn ntí ń jáde lára wọn o kèé ṣe ìyà ní fáwọn nìkan ọlọ́run ó fi jẹ àwọn kan yà náà àwọn wo òjíṣẹ́ náà sọ àṣọlám ní ẹni tó bá sọ nǹkan kan lórí olùgbàgbọ́ òdodo tí ìṣe òdodo tí a mọ̀ pa àti gbọ́ tí ètò ojú òdodo ẹni tí ìyàwó Aisha pè ní alẹ́ ìbò ṣe kúrú ó kúrú lóòótọ́ ni kí ló ṣiṣẹ́ náà sọ náà sọ ń pa rẹ̀ ó ní sórí ń tọ́ sọ ibi tó burú dé tá a bá fọn sínú òkun òkun ọmọ àrùn ibi tó burú dé ṣé ó purọ́ mọ́ ni ṣé bá dàá máa rẹ̀ èyí wà ń bá bọ̀ ó ní ẹbí olùdó mọ́ sọ òjíṣẹ́ náà sọ nígbà yẹn òdodo ló sọ tí ń tọ́ sọ ìbá sòdodo ìbà lórí jẹ́nu kí wàá lẹ̀ kí ni ìyà eyín kí lẹ̀ san rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ní tó bá dijọ́ gbèǹdé àríkíyàmá ètùtù ti ń jáde lára àwọn ọmọ náà yìí lọ́ba adẹ́dẹ́ ó fi ṣe aṣọ wọ̀ fún ẹni tó sọ tí ì ṣe bẹ́ẹ̀ lórí ọmọlàkejì tó jẹ́ olùgbàgbọ́ òdodo hatta yakhruja mimma qala ó dìgbà tí gbogbo gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àdìkíyàmà tí wọ́n bá wá rí i pé tí wọ́n sọ lórí rẹ̀ tí wọ́n fi bàjẹ́ òun kò rí bẹ́ẹ̀ o. síbẹ̀síbẹ̀ tí gbogbo wọn bá rí i pé kò rí bẹ́ẹ̀ tán ẹni tó sọ̀sọ́kùsọ yìí kò ní í bọ́ ń bẹ̀ subhanallah. mo lè sọ̀rọ̀ yọ gbọ́gbàdé ọ̀rọ̀ lẹ́nu mi ìdídùndú ọ̀rọ̀ fún jẹ kìí ṣèwárí kìí ṣoríire tó o bá mọ̀rọ̀ sọ tẹnu rẹ mú fi ṣe díkìr èyí tó kéré jù ń bẹ kí ni ti sọ pé subhanallah. ọlọ́run ọba sọ pé sọdápítà òdodo lọ sọ mímọ́ ń bẹ fọ́ba alẹ́dà pé kò òdodo lọ sọ. alihamudulilayi ọpẹ́ ní fọ́ba alẹ́dà ọba alẹ́dà sọ pé òdodo lọ sọ. la ọlọ́run kò òdodo lọ sọ. allahu ọba alẹ́dà sọ pé òdodo lọ لا حول ولا قوة إلا بالله العلي العظيم ọba rẹ lọ sọ pé òdodo lọ sọ ọyà kí lọ wọn fẹ. lójúṣẹ́ náà sọlá àlọ́sọ́lá ńgbà tí lárúbáwá oko yẹn fi wá ọlọ́síwájú òjúṣẹ́ náà sàṣọlá ó ní kí ni kó wọn máa fi ṣe mẹ́tí ọlọ́wọ́ bá iṣẹ́ náà ni mo sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim ṣe bí márùn-ún. sáàdẹ̀ mọ̀ ẹ̀kọ́ tọ́kọ́ wọn tí a gbà ń bẹ̀ gbogbo ohun tí a bá ṣe ó ní ẹ̀san tó bá ó san wá ó wá pẹ́yìn dá wọn lọ lọ́wọ́ abọ́jú fún àyípadà ó ní sallallahu alaihi subhanallah alhamdulillah la ilaha illallah wala hawla wala gbogbo tọlọ́run ọba ni gbogbo ẹ̀ tèmi ń kọ́ ń bẹ̀. nílùú kí a máa wò pé irú òrí wò nílé torí tiwa ni ká fi mẹ̀sán tá a gbà ń bẹ̀ tọ̀ pé tá a bá ti mẹ̀sán tá a gbà ntá tẹ́bàtì àti ntá sàfún àmà àti mọ́ àwọn àpèjúwe wa ọ̀kan nínú àwọn sàádé òjíṣẹ́ mọ́sálà àlọ́sọ́lọ̀ fóòdì ndí bíi ntòsúnmọ́sẹ̀ kan kòró ń jẹjẹ ó ń di òkúta mọ́nú ni. bí ẹsẹ̀ ní jihadi dé báyìí ó wà nínú àwọn tí wọ́n kọ́kọ́ ṣáájú ọba jihadi lọ. olúkálùkù wọ́n wá ń wo àwọn èèyàn wọn tí wọ́n kú sójú ogun jihad tá à ń bá ń sọ tí wọ́n kú sójú ogun jihad àwọn wọ̀nyí ni àwọn tí wọ́n fojú wí náà torí káwọ́ ó lè ba ààrẹ sìn sí i. ìgbà àmọ̀ pé tí wọ́n bá jàjà náà lọ́hùn ṣé ìsìláàmù ó mọ̀ kéde wípé àwọn orí ìsìláàmù gbà abẹ́dẹ̀ lójúṣẹ́ náà sàrà sílám sọ pé àìkọyán wọn kéré láàrin wọn síra wọn gan ó ní wọn gbọdọ̀ kọyán ara wọn kéré gbèlè ń ta pé àwa lọ́nlọ́n mo fi sọ pé ìdàdíkìrà aṣáábí fún àmsíkù tọrọ bá ti dọrọ àwọn sàádé mi ẹ kó nuró ẹ kàn má ma sanu wàràwàràwàrà sọ̀rọ̀ wọn. ìyá rẹ̀ rí ìyá rẹ̀ dì máa gẹ́gẹ́ bí ẹni tó jáde láyé sójú ogun ẹ̀sìn kí ni kí la sọ nípa rẹ̀ kí lọ́ba rẹ̀ la sọ. ó ní látàsàbánà lẹ́dínà kùtìlù fi sẹ́bílì láì àmúwátà bẹ́ẹ̀ àhíyá ìndà rọ́bìhìn tuntun àwọn tí wọ́n jáde láyé sójú ogun ẹ̀sìn sójú jihad ẹ má rò pé wọ́n kú o wọn ò kú wọ́n ń sẹ̀mí lọ́dọ̀ ọba adẹ́dà tó ń pèsè fún wọn. ntí yàrá inú yà gbé ọmọ rẹ̀ ó ní ọmọ àlìjánná kí ló ṣiṣẹ́ lọ́sàn àṣìlá ń sọ ó ní ta ń sọ fún ọ bẹ́ẹ̀ ó ní ta ń sọ fún ọ bẹ́ẹ̀ iṣẹ́ tó ṣe yìí lóòótọ́ iṣẹ́ tẹ́yìn ó fi wà express mi. ọmọ bóyá ọ sọ ọ dá sí ní ò kàn ń ní nǹkan kan tó jẹ́ nǹkan àǹfààní tí ò ní ìdí rẹ̀ bọ̀ kàrà tí ó fún ọmọ làkejì kó lò ó kò lò bẹ́ẹ̀ nǹkan final mark final account result sheet ọwọ́ ta lọ́wọ́ Allah subhanahu wa ta'ala. ló fi jẹ́ pé ẹ̀dá tọrọ rẹ̀ bá rí báyìí kí ni ó ṣe yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé man khafa adlaja. ẹni tí ń bá ń páyà ewu yìí máa sọ́rìn rìn ni tí wọ́n bá ní à wàhálà ń bẹ́ ń ta nísìn kíláàsì kẹ́lẹ́kẹ́lẹ́ òru láàmú yọrìn torí wípé kíni àní fẹ́ bọ́ sọ́wọ́ kíni sọ́wọ́ ewu òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá wa sọ pé wọ́n mọ̀ ní abdulayi jẹ́ bẹ́ẹ̀ lọ́sọ̀ ní ẹni tó bá yóò débi tí ń lọ òjíṣẹ́ lásán àṣọlá wa sọ pé inna sil'ata Allahi ghaliyatun ọjà tó bá dẹ́dà tó gbé síta tó lóhùn ta ọjà yẹn wọ́n o inna sil'ata Allahi aljanna ọba ọjà tó gbé síta tó ń ta yìí aljanna ni o ṣé kò wọ́n ó ní bí kó bàtà sí ẹnì kọ̀ọ̀kan nínú ọgbà àlìjánná ọlọ́lá ju ti ń bẹ ní sánmà àtìlẹ́ ẹlẹ́ lọ. ibi kó bàtà sí ẹnìkan àlìjánná tó yẹ pé ibi bú ẹnì kọ̀ọ̀kan káàbẹ̀ sánmà wà tọ́ ibi tí gbádùn tó wà ń bẹ̀ tó kí lọ́wọ́ fẹ́ fi gbádùn láyé tó lè máa wá jẹ́ kó kọ́ dítọ̀run ọba adẹ́dà mú àwọn àpèjúwe rẹ̀ wọ́n ní ibẹ̀ lọ́hùn tó bá jẹ́ pé obìnrin ni ọlẹ́lẹ́yin ju ẹgẹ́ wà àwọn tó jẹ́ pé wọn ò fọwọ́ kàn wọ́n rí hurul ain ọba adẹ́dà sọ ó wọn báwọn àwọn sàádé wọ́n sacrifice ìtayé ń bí láti fi jẹ́ pé kí ni kí tọ̀hún ó fi tẹ̀ wọ́n lọ́wọ́. ẹ̀yin ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ọ̀rọ̀ sísọ níbi ìwà ìwàsí àti kíni àti níbi ìròrí là ń fi sọ gbogbo wa torí pé kíni ń tá a sọ yóò lápá lára ẹ̀ ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ẹ̀mí ò ní dúró déédéé. ara ò ní dúró déédéé àfi tẹ̀mí tó bá dúró déédéé ẹ̀mí ò dẹ̀ ní dúró déédéé àfi tí kìíní ahán tó bá dúró déédéé. ó kéré tán kó la ilaha illallah la ilaha illallah la ilaha pé kìíní òjíṣẹ́ náà sọ àṣọ lẹ́mí àkísírò bila ilaha illallah qabla an yuhala baynahu wa baynakum ẹkún fún la ilaha illallah òṣìṣẹ́ kó tó di pé òpin yóò dé láàrin yín àti ẹ̀ tọ́lọ́jọ́ bá dé tàbárùn dé ẹ̀ lè sọ̀rọ̀ mọ́ ṣé yóò ṣe sọ mọ́ àìdẹ́mọ́yé yìí àsìkò tọ́ba adẹ́dà ni yóò sọ̀rọ̀ dà ó lè kéré sí ìgbà tí ó jáde láyé sí. Si làfi ń rí ẹlòmíì ó yìí wà láyé bọ̀tí nǹkan bí oṣù mẹ́ta kó tó jáde láyé kò lè sọ̀rọ̀ mọ́ àrọ̀ tí ọba adẹ́dà kọ fún ó ti tán ẹlòmíì ò ní rìn mọ́ ẹlòmíì ò lè jẹun mọ́ ẹlòmíì ò lè sùn mọ́ káyì ẹlòmíì ò lè tọ̀ mọ́ kò lè yàgbẹ́ mọ́. ni tí ẹni tó rí rẹ̀ bá pé ó ṣe àsìkò tí gbogbo nǹkan ìbá wà tí wọ́n bá ní á ṣe ká ṣe ní bá ṣe ṣe tí ó fi jẹ́ pé kí ni àgbàládá ń bẹ̀ kò ní í jófò torí ìṣe bó ṣe ká ṣéun gan yìí máa fa ọjọ́ rẹ̀ gùn. níta bá tọ́jú ní a bá tiẹ̀ sọ yí pé manufacturer bá sọ pé ìgbà báyìí ní ọ̀dà tá a bá tọ́jú rẹ̀ dáadáa kí ni ó ṣẹlẹ̀ yóò increase the longevity rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sì rí gan. kí ló bá rí ra sọ ó ní summa radadnahu illa alladhina amanu wa amilu salihat ara àwọn èèyàn one one twenty one fifty ọpọlọ wọn bí abẹ́rẹ́ fẹ́lẹ́ ọlọ́ọ̀nì ló sì rí tí ń bá ń sọ àwọn ọ̀rọ̀ báyìí tí ń sọ̀rọ̀ báyìí ọmọ wò pé ah, bàbá yìí bàbá kan wọ́n ń jà sọ̀rọ̀ ọ̀lẹ̀ oníṣèjú òun ni wọ́n fi tẹ̀lé ìlú yẹn dó tí wọ́n fi mú ibùsọ̀ ti gbalagbájá fún tí wọ́n fi mú ibùsọ̀ ti lágbájá fún gbogbo àwọn èèyàn tó kù kò sí mọ́ òun náà ló kù òun ti wọ bí one twenty one thirty wọ́n wá ń gbé lọ sí kóòtù pé bàbá yìí ni wọ́n wàá sọ̀rọ̀ bí ẹ̀ márùn-ún tí wọ́n gbé lọ sí kóòtù nítòsọ ní gbogbo ìgbà yẹn gáàpù ti ń bẹ láàrin ìgbà tí wọ́n gbé lọ sí kóòtù sí ọdún kọ̀ọ̀kan ni o kò change bákan náà ni tí wọ́n bá tún fẹ́ dàrú mọ́ lójú á ìlú báwọn kí tí mo sọ ní tí mo sọ ni wípé báyìí báyìí báyìí torí ńgbà tó ṣẹlẹ̀ báyìí mo wà ń bẹ̀ báyìí lágbájá wà ń bí báyìí lágbájá yẹn ó ti kú nìsín báyìí báyìí báyìí báyìí pé gbogbo wọn ti lọ èmi náà lọ bá wọn á sì wá máa purọ́ fún. ọlọ́run bá kàn dá sí láti fi jẹ́rìí. kí ló ṣẹlẹ̀ ara dáadáa tó ṣe ara ìdúró lórí òdodo rẹ̀ ọba ọba rẹ̀ dà ṣe kí ni ó fi elongate mẹ́mórì rẹ̀ tó fi jẹ́ pé àsìkò tá a ní ká lò ó dáadáa torí àmọ̀gbà tí a sì wọ́ ọsẹ́ ntolúkálukú tó bá ṣe oní òkò pẹ̀lú kíni pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìsọ̀rọ̀ sí ìròrí ìṣesí a gbọ́dọ̀ ṣọ́ gbàtí sàbẹ̀ béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́sàásán láìpẹ́ tèmi wá dà ń bẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní tó o bá ti sọ pé subhanallah ọba adẹ́dẹ́ ọ sọ pé sọ dọ́kítà òdodo lọ sọ alhamdulillah yọ sọ pé sọ dọ́kítà òdodo lọ sọ. la ilaha illallah òdodo lọ sọ allahu akbar òdodo lọ sọ wàlá hawla wàlá quwwata illa billahi ilà azim yọ sọ pé òdodo lọ sọ ó di mélòó ó di márùn ọ wà sọ pé Allahumma gfirli tó o bá ti sọ pé wọ Ọlọ́run bá forí jìn mí ọba adẹ́dọ̀ sọ pé fa'altu mo ti ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ ayé kò sọ pé n ó ṣe o kì í sọ pé ń ṣe o mo ti ṣe bẹ́ẹ̀ warhamni sàánù mi ọlọ́ba adẹ́dọ̀ sọ pé mo ti ṣe wàdíní tọ́mi sọ́nà ọba adéèrè sọ pé mo ti ṣe wàá fi ní. wò mí sàn ẹ̀yin ò ní rí pé gbogbo ohun tí ó dààmú mi láyé lọ́run bá mú kó ọba adéèrè sọ pé mo ti ṣe bẹ́ẹ̀ wọ̀n zukú ní pèsè fún mi wọ́n bá dẹ́dà ọba adẹ́rẹ́ sọ pé mo ti ṣe bẹ́ẹ̀ kí ni lárúbáwá ìṣe ó ní èmi àti ọlọ́run ọba a ti ta ọ̀mì ó mú márùn èmi náà mú márùn márùn tiẹ̀ mo ti fún òun náà fún mi márùn tèmi náà èrò rí wọn nu. òjíṣẹ́ náà sáà ọlọ́run ọba máa ń rẹ́rìn sí. Si, ẹrú méjì wọ́n ń jà wọ́n fi para wọn àwọn méjèèjì para wọn àwọn méjèèjì ọdẹ ìrálìjẹ náà wọ̀ eléyìí pa sórí jihadi èyí náà pa sójú ọ̀nà ọlọ́run ọba ó kú sójú ọ̀nà ọlọ́run ọba kí ni wọ́n béèrè wọ́n ní sọ́lọ́n máa ń rẹ́rìn òjíṣẹ́ lásán àṣálà ní bẹ́ẹ̀ ni í máa ń rẹ́rìn wípé kọwa wa kọ́ kọjá àlà kọrin ti kọjá àlà wọ́n wá ń ṣe tẹ̀síwìr wọ́n wá ń ya àwòrán nígbà tí bá ti ń rẹ́rìn yóò lẹnu yóò lẹ́yìn yóò yóò ní gbogbo ọba tá a mọ̀ bó ṣe rí yí pé ọ̀rọ̀ rẹ̀ kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ a sọ pé yóò rẹ́rìn bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu tọpọlọ ò lè gbé wọ́n ní ọba wa máa rẹ́rìn wọ́n ní mà kí ni wọ́n sọ wọ́n ní àṣẹ àní jákàmù náànú rẹ̀ a máa ṣe tí ó fi rẹ́rìn sí wa èyí tí ń bá ń fẹ́ láà máa ṣe ẹ̀wọ̀ istinbat ìròrí báwọn ṣe fa ìròrí yọ ọba tó jẹ́ pé máa rẹ́rìn tí n téèyàn bá ṣe tó dáa tó dùn mọ́ àṣé a máa ṣe ń tọ́ máa dùn mọ́ tó fi ṣe kí ni tó fi máa rẹ́rìn sí wa. lójúṣẹ́ náà sọ àṣìlá sọ pé sọ aláwọ̀mọ̀ gífúrúlì nínú sọ́yìn muslim wàrhamni wàdíni wàáfíni wàrúzúkúni oníṣòrí márààrún ìtọ̀ ọba dún ní mọ́ ó ti tó fún ọ ní nítorí fìgbẹ́ lọ́wọ́ ọba láyé àtọ̀run ìta àfijọ́ kò síbi ìnísìn ẹni tó bá fẹ́ gbà sílámù tá a bá kọ́lé lọ́wọ́ pé ní tí ọmọ sọ ni yóò ti lè sọ bí sílámù sì rọrùn sínú. sàárè àpótí iṣẹ́ tá a bá ṣe láyé ni bí ara wa ṣe jẹ́ àpótí fún ẹ̀mí wa. ìtọ́jú ẹ̀mí ó ní ọ̀rọ̀ rí iṣẹ́ rí àti kí ni irú rí ìwà rí. pé o tiẹ̀ ronú dáadáa lásán ọmọ gbalada lórí ẹ̀ ẹ̀mí rẹ̀ ọmọ sípayá fòdòdó ọ sọ̀rọ̀ tọ́ dáa ọba adẹ́dọ̀ yóò jẹ́ kó mọ́ sí kó rinlẹ̀ sí i. ọwọ́ àtisẹ́ tó dáa tó pé ògóńgó sẹ́ tó kíni kí ni fi jẹ́ pé ńgbà tí ni jíṣẹ́ náà sàásánà yìí mo fẹ́ wà pẹ́kípẹ́kí pẹ̀lú rẹ níjọ́ gbẹ̀ǹdẹ̀ bá ń ń rí gbogbo ògbà báyìí mo fẹ́ kí n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ ẹ wò rí ntẹ́mi fẹ́ nu òjíṣẹ́ náà tọrọ nǹkan mi ó ní ìfẹ́ nǹkan mi kí ló sọ ó ní ràn mí lọ́wọ́ pẹ̀lú ṣíṣe sùjádà púpọ̀ èyí ni pé máa forí balẹ̀ fọlọ́run ọba ń gbogbo gbà jẹ́ kí náfìlà rẹ̀ ọ pọ̀ torí pé kíni. òjíṣẹ́ náà sàlám ní tí ẹrú bá ti dìde òun ó kí mu ó ti àbí zunubihi kulliha. gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ àgbàjọ. wọ̀wúdi àtàlà rọ́ọ̀sì wa àlà àtìkẹ́ àwa kò lè lérí èyí torí ọ̀bá gbà á kò láwọn èjìká méjèèjì. fọ̀kúnlẹ̀mọ̀ rọ́kà tọ́ba ti lọ rùkú kí ni ọ̀sẹ̀lẹ̀ sí ti ń bẹ lórí rẹ̀ yọ̀dánù àwòsàjàdà tó bá lọ sùjádà kí ni ọ̀sẹ̀ ń tẹ̀lẹ̀ tí ń bẹ léjìká yọjà bọ́ ó ní tasaqatat anhu wọ́n máa jálulẹ̀ wọ́n máa jálulẹ̀ kó lára rẹ̀ wọ́n máa jálulẹ̀ kó lára rẹ̀. kí tí wọ́n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ bá fún jù wọ́n bá rẹ́dà tún mi ṣe ìgbà tí سيدنا أبو بكر أبو بكر الصديق رضي الله عنه أبي لو جشنا ساعتنا أدواء ونكي ماشي تموبا وان سجادة وني ماشي لا أمة ظلمت نفسي ظلما كثيرا واعترفت بذنبي فاغفر لي ذنوبي كلها فإنه لا يغفر الذنوب إلا أنت وبا إيوه أو بامي ìjọmọ ẹdẹ ènìyàn toríṣiríṣi tí ń kò sí mo ti ṣàbòsí tó pọ̀ gan fórí ara mi wọ́n tẹ́rọ tùbí bẹ́ńbì à èmi náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mo mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ ẹdẹ ènìyàn mo gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi mo jẹ́wọ́ fún ọwọ́ bá dẹ́dà tọ́kítọ́rìlì foríjì mi fọyín ìwòlá ayé kúrò ìdùnnú bá ilà ẹni ní tó lè foríjì ẹ̀dá àfiwọ́. tójíṣẹ́ lára àṣálà bá ṣe tashahud sa kí ni máa ṣe ládùá aláàmà sùrùlé khati'ati wà jáàlì wà ìsọ́àfì fi amri. fa indi فإن ذلك jiddi wa hazali wa لي wa وهزلي وعمدي وهزلي أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير wọ́n ọba dẹ́dà forí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí èyí tí mo mọ̀ ọ́n mọ̀ sí àti èyí tí mi mọ̀ sí ìkọjá àlà mi àtàìṣètò torí wọn ló lè forí ṣe gbogbo eléyìí lòjíṣẹ́ lára àṣàlám ṣe láà àwa ní ń kọ́ ń kọ́ àní bá a ṣe ṣe tá a fi ṣe kíni tá a fi rí sísun mọ́ lọ́hùn. torí pé kí ni ọwọ́ rẹ̀ ní marking scheme wà kò sí lọ́wọ́ ẹ̀dá ah ó lè wà nínú exam hall kó o rí egbe ẹgbẹ́ rẹ tí ń làágùn lábẹ́ ac sẹ́yìn tó kọ́ ọ sọ wípé yóò fail exam abadan o lè lè rí èèyàn ńgbà tẹ́ wà nínú exam hall ń gba pépà sí emusiwa ó yẹ ẹmú sí wa ẹmú sí wa sẹ́yìn túmọ̀ sí pé ó dìgbà tá tí final result bá jáde ọwọ́ ta ni final result wà Allah. kí ló wá sọ ó ní gbogbo yín la lábòsí gbogbo yín lolùdẹ́ṣẹ̀ gbogbo yín lẹ wà ń hòhò gbogbo yín lè bí ń pa àfẹnitímọ̀ bá fọ̀ mọ́ àfẹnití mo bá da sóbò àfẹnití mo bá fún lóúnjẹ jẹ àfẹnití mo bá bà sírí rẹ̀ nítorí náà ẹ wá fọmọ lọ́dọ̀ èmi ọba adẹ́dá nìkan ẹ wá àṣírí bíbò lọ́tọ̀dọ̀ èmi nìkan ẹ wá ìpèsè oúnjẹ látọ̀dọ̀ èmi nìkan torí ọwọ́ mi ni gbogbo ẹ̀ wà. torí pé kíni tí gbogbo yín bá kóra jọ kò sí ntẹ́ ẹ lè fi ṣàlékún fún mi tí gbogbo yín bá dẹ̀ ní rárá o ẹ yà pò kí tí ń ṣàyà kókó nà kí kò bú nǹkan kan kù nínú ọlá rẹ ntọ́lúkálukú yín bá ṣe bọ́ bá ṣe gbìyànjú sí òní ọba ń bẹ̀ ẹnìkan ò ní ro kò ní í gbé bòlù kó wá rí nǹkan ní ìka. a máa bẹ̀ kó fi rọ̀ alọ́run láti ṣe a máa gbìyànjú lé lórí. ìmọ̀ aṣọ orí ara ẹni báyìí ó ní èjé yẹn ó sì ṣe. àwọn nǹkan tí wọ́n á máa jẹ́ kí nǹkan yìí ó kọjú ẹ̀mí. ó ti pọ̀ ń ta ní ìsìn àmọ́ sọ ara aṣọ níbi òkútọ́ kọjá nírun rẹ̀ ní kíni fóònù bọ́ọ̀ bá lọ sí Facebook ọ lọ sí WhatsApp tọ́ọ̀ bá lọ sí WhatsApp ọ lọ sí Telegram tọ́ọ̀ bá lọ sí Telegram ọ lọ ọ lọ ọ lọ ọ lọ ọ lọ ọ pọ̀ bá ń lọ rẹpẹtẹ ó boríṣiríṣi pàdé ó ṣorí láti bẹ̀ ẹ̀mí ò léegun yọ́mọ yọ́mọ fà tí n bá ti ń fà yọ́mọ lápá nínú ìṣesí torí tó o bá wà níwájú wèrè nísìn mọ́ rò pé o ti kó wèrè o ti kó tó o bá wá dá wà ó ṣe nǹkan kan láti fi jọ ti wèrè ń ọ mọ̀ ọ wọ́n náà ọ ò yìí pé kọ́síkọ́sí ti bọ́ sí ọ lára. lànà ìhàlẹ̀ yẹn sùkúlẹ̀ hàlẹ̀ lòjíṣẹ́ náà àtúnlá mi sọ pé ẹ máa rìn máwọn ẹni rẹ̀ tọ́ ọba adéyẹ̀ tó yẹ pé gbogbo wà tó jókòó sí pẹ̀lú rẹ̀ ń jẹnu wújẹ́wújẹ́ rẹ̀ pé àfa àkílẹ̀ máa ń jẹnu wújẹ́wújẹ́ fún náà. mo máa ń ṣe istik fan asitakola ẹ̀ẹ́n mo lè máa ń sàṣàlá àti fojìṣẹ́ náà sàn ẹ̀ẹ́n tọ́ aláàmà sẹ́lẹ̀ wá sẹ́lẹ̀ aláàbí yìí náà Muhammad ìwọ náà yà á mú kan díẹ̀ ń bẹ̀ bó ṣe ṣe istik fan ọ̀hún asitakola asitakola bó ṣe láyé ilaha illallah torí kí ló jíṣẹ́ lára sálàm sọ afdalu zikir la ilaha illallah zikiri tó gbọngbọn jù tẹnu lè ṣe òní la ilaha illallah ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tímọ́tímọ́ gan lè mọ́ ọmọ kó ń ṣe ibùnà hazmi rahimahullah rahmatawasa ó ní bó ṣe gbọngbọn tó bẹ́ẹ̀ ló easy tó ó sọ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tímọ́tímọ́ kò ní mà pọ̀ sọ nǹkan kan torí pé kí ni. orí ahọ́n ló ti bẹ̀rẹ̀ náà lọ parí sí láìláà ìlọ́lá láìláà ìlọ́lá ò Òní mú níìdì láti mú ìbò ẹnu in any way ibi tọ́lọ́wọ́n bá fi ṣe rọrùn sí ìtì à ń fẹ́ ká tẹ̀bàtì ni torí pé kí ni ọ̀tá wa ò fi á lọ́rùn lẹ̀ ó ń búra níwájú ọba adẹ́dà yìí pé ìfojú wọn rí ọba adẹ́dà náà dẹ̀ bá lérí wípé. àwọn tèmi tọ́jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe gbogbo ibi tí wọ́n bá wà wọ́n mọ̀ pé mo wà wọ́n mọ̀ pé mo mọ̀ ń táwọn ń rò wọ́n gbọ́ mo gbọ́ ń táwọn ń sọ mo rí ń táwọn ń ṣe ẹ̀rí ọkàn yìí ń jẹ́ wọ́n ń gbogbo ìgbà wọ́n wá ń kóra ró àwọn yìí ní al-mukhlisun o ò lè rí wọn mú. odin di ń di ànábì ọba adẹ́dà sallallahu ala nabiyina wa alayhi Yusuf ìgbà tó wà nínú ọ̀rọ̀ yàrá pẹ̀lú ìyàwó ọba abiyi ni ọrẹwà ọlọ́lá gbogbo ń téèyàn fi jẹ́yàn lónìí gbogbo ń tóbìnrin fi jóbìnrin lónìí. Nabiyullah Yusuf sallallahu nabiyina na alayhi. ọ̀dọ́ ni ara pé tán ó pé débi wípé àwọn àwọn bàkà rẹ̀ gan wọ́n ń jowú rẹ̀ torí pé kí ni gbogbo obi tó bá wà attention ọmọ direct sí ni ọlọ́run fi ẹwà yẹn kẹ́ ẹ ní obìnrin. ẹ̀ńtọ́ jù lọ nínú ẹ̀dá òun náà ni imaamu al-mursali sallallahu alayhi wa alihi wa sallam. òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ń gbòó sùn àrí nínú àwọn sàbẹ oògùn tí ń jáde lára òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wọ́n ń fi nǹkan gbé kí ló dé wọ́n ní àwọn ò tí ì òórùn tó dùn báyìí rí so àwọn máa ń fi sára àwọn àwọn pàfíùmù àwọn láti máa fẹ́ sára sallallahu alaihi wasallam ibi tọ́lọ́ wọn bá kẹ́dé gbogbo nǹkan yìí ló pé sí ànábì Yusuf la sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ kí lọ́ba alábẹ́dẹ́dà sọ ó ní gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ìsìn ọ̀ǹgbàwẹ̀ sóníkọ́ kí mú rẹ ọmọ recognize pé oúnjẹ kan ń ta sánsán rárá sọsọ bẹ́ẹ̀ tó ó kọjí kò kọjí èyí ni wàhámàbíhá ó náà wò pé á ọmọbìnrin dá o ṣùgbọ́n kí ló kọjí tí ò fi kọjá àlà ó rí burhanu rọ́bì orí ẹ̀rí ọba adẹ́dà ẹ̀rí wo ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe kí ló ṣe ó fèrè gè kójúmọ́ rí bi ẹsẹ̀ kọ́ o gbogbo ara ni gbogbo ara lóògùn ẹ̀ ó fèrè gè ó sá làwọn àfáà fi yìí pé ọ wà nínú ohun tọ́ba adẹ́dẹ́ ó fi jẹ́rìí lé ọ̀dọ́ tọ́dọ̀ bá ń rò pé ọ̀dọ́ ló ṣeun ọba adẹ́dẹ́ sọ pé Yusuf ńkọ́ Yusufu ńkọ́ rárá àmọ́ wà lábẹ́ èèyàn ni wọ́n sọ pé Yusuf ńkọ́ ọlá ní í ṣe mí Sulaiman ńkọ́ sọlọ́lá anábì náà alẹ́ yìí ọ̀lẹ́rì ní tó ń ṣe ọ́ ni wípé. ojúra rẹ̀ lẹ̀ kó o téèmù ẹ̀mí rẹ̀ kó o fàṣọ kó o fi sí abẹ́ ààbò ìkẹ́ ọba adẹ́dà pẹ̀lú pékinni kọ́ ọ máa páyà ọba adẹ́dà fi sọ pé wali man qama man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa ẹni tí ń páyà wípé ọba adẹ́dà ń bẹ lókè tó ń wò ń o ọmọ ń tóun ń rò ọgbọ́n ń tóun sọ ó dẹ̀ rí ń tóun ṣe ọwọ́ akọ̀dí fún kí ẹ̀mí rẹ̀ kó ti lọ síbi tọ́ba adẹ́dà ọ̀fẹ́ ọba adẹ́dà ni tó ṣe gbìyànjú eléyìí òun ìsalábòsì fa iná lìjẹ́ nẹ́tà ìyẹ́lì máa wá ìyẹn fa lìjẹ́ nínà sanlẹ̀ sùn. fáàmì mọ̀ntọ́kọ̀ ṣùgbọ́n ẹni tí ó bìkítà tó gbogbo eléyìí wo wàá sọ̀rọ̀ lẹ́ hayàtẹ̀ dúnìyà ọ jẹ́ kí àwọn pátipàti ilé ayé yìí kó borí ẹ̀mí òun kò rí tọba adẹ́dàárò fa inna al ló fi jẹ́ pé gbogbo ògbà àti kọrọ àti gbangba a wà nínú agbo ni ajá wà ní a máa ṣe gbìyànjú tá a fi ní ṣe kí ni tá a fi ní kó sínú àjàgà ṣẹ̀tàn. tó o bá gbé fóònù rẹ tó o sáré wo ohun tí yẹ kó wò tí ó mú ọ ṣùgbọ́n ó mú ọ Allah subhanahu wa ta'ala kí ló sọ. So? òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní àwọn kan ń bọ̀ ní gbangba ajọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà iṣẹ́ rẹ tí wọ́n ń gbé bọ̀ yóò tóbi bí òkè tìhámà yóò funfun ní ní ní òkè wo lòkè tìhámà sáìdì Yemen ló wà ó tóbi gan ó dẹ̀ yóò á funfun ní ní ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní àwọn èèyàn ní bẹ́ẹ̀ ń ṣe ń dìde lóru náà làwọn náà ń dìde bẹ́ẹ̀ ń ṣe ń ṣègbìyànjú ni wọ́n ń ṣègbìyànjú ṣùgbọ́n gbogbo ṣẹ́ tí wọ́n gbé wáyé ọba adẹ́dà ó dàlú wọn láyà wọn ò ní jèrè rẹ̀ subhanallah yóò fọn ká fún ní wọn níwájú bí eérú kí ni wọ́n wá ṣe òjíṣẹ́ lọ́la àṣọlá ni tí wọ́n bá dá wà wọ́n èé sọ́wọ́ ọba adẹ́dà. wọn sọwọ ọba ẹdẹdà ìyẹn tẹ gbọ́dọ̀ sọ ìwọ ọba ẹdẹdà ní kọ̀kọ̀ kódà ju gbangba lọ ó pàtàkì fún mùsùlùmí gbogbo ìgbà eléyìí ò ní ma ní ó mẹ́ta èèyàn tẹyìn òfin ní ṣiṣe lòjíṣẹ́ náà sọ àṣìlá fi sọ pé tọ́ ọ bá fẹ́ mọ ibi tí ipò rẹ wà níwájú ọba adẹ́dà ọ̀rọ̀ kíni kíni lẹ́bù rẹ níwájú ọba adẹ́dà ó ní bọ́ ọba ṣe kóyan rẹ̀ sí lọ́dọ̀ rẹ tọ́rọba adẹ́dà ibi tó ọba fi sí náà lọ́ọ́bà tó bá jẹ́ pé ọmọ pa òfin rẹ̀ mọ́ yóò máa tijú wọn náà. yóò tijú wípé kọ́ ṣàdúrà kó ń mọ̀gbà yóò tijú wípé kí nǹkan kan wá ṣẹlẹ̀ sí ọ tó o fi wá ní rí tòun ṣe mọ́. lòjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àtọ́nà fi sọ pé istahyu min Allah haqqa al-haya ẹ tijú ọba adẹ́dà bó ṣe yẹ kẹ́ ẹ tijú rẹ̀ ẹni tó bá tijú ọba adẹ́dà bó ṣe yẹ kó tijú rẹ̀ falyahfaz ar-rahsa wa ma wọ́n máa wá kọ́sọ́ agbárí rẹ̀ àti ntókòsí wọ́nàwọ́nà kó tọ́ ẹ̀ láti fi tanu agbárí rẹ̀ kó kí àkídà ó àti sọmọ pé kó tó yóò ṣe kọjá ọ sọ náà àrí inú àwọn sàbẹ òjíṣẹ́ náà sàásálàm òjíṣẹ́ náà sàásálàm mi kò tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba rí kọ bá dẹ dààmú fún kí ló fà ó ní òkèlè kan báyìí òun ò ní fi sẹ́nu àfi kó wọn mọ ibi tó ti wá. kì í dẹ́ sọ̀rọ̀ tójú rẹ̀ ò tó ntí ò rí bẹ́ẹ̀ tó bá ti sọ̀rọ̀ mọ̀ pé bó ṣe rí nù. kí ló ṣiṣẹ́ lásán àṣàlám sọ. ó ní astakukum ruya astakukum alkalam ẹni tó bá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ òdodo ní máa ń sọ gbogbo ìgbà kò ní lálàá wọnàwọnà gbogbo àlá tó bá lá bí ó ṣe rí gan ló ṣe láwọn. àlá tí ń bá ńlá bó ṣe rí gan gẹ́lẹ́ ló ṣe ni ó ṣe la. ala rẹ̀ ó ṣe pé àṣẹ tó máa rọ rárá yóò rí gédégbé ni látara kíni látara ń tà ń jẹ. kátà ti jẹ kan kìí ṣe ṣèṣì mùsùlùmí ló fi sọ yìí pé kìí ṣe ń tọ́da ẹjọ́ pọ̀ fún mùsùlùmí ṣe bọ́ bá yóò ṣe lé yóò ṣe lé ni. t'ọba o ọrọ ṣọ̀ṣọ́ ọrọ tọba ọ̀rọ̀ fún ọ pé ọ sọ láyé o ti sọ gbogbo ẹ̀ tán ọ̀dẹ̀ sọ dáadáa ǹgbà tó bá wá di pọ́lọ́jọ́ fẹ́ dé ẹjọ́ àdìgbọ́n kò lè sọrọ mọ́ o ti wéètì ọrọ rẹ̀ iná lillahi wa inna ilayhi raji'un èèyàn sọ̀rọ̀ sọ ṣẹlẹ̀ ni asọ́mtò nẹ́jà àkóyọ ni pé kéèyàn máa dákẹ́ kọ́dákẹ́jẹ́ aṣọra n tà ń sọ gbogbo eléyìí ó ń lapa ní orí ẹ̀mí wa tí máa jẹ́ kẹ́mi ọlọ́ọ̀lẹ̀ á gbogbo àwọn wọ̀sáìl àwọn ojúpọ̀nà téèyàn ó ti ní àgbọ́yé mà lókùn ta nísìn iṣẹ́ ọ̀sẹ̀ wa lọ wájú àwọn èèyàn tó ń lọlẹ̀ sí wọ́n ń lọlẹ̀ sí kódà ìbàjẹ́ tí wọn ò tó gbọ́rí láyé ó rí i pé ó ń tó wọn gbalẹ̀ nísìn kí ló fà á torí kèé sàmúlò àtọ́jú ẹ̀mí táwọn sálàf rahimahumullah rahmatan wasi'a tólómìn bá ń sọ̀rọ̀ ọlọ́ba yọ̀dẹ̀ dákẹ́ sí kí ló fà á ó ní ṣé n tóun sọ yìí torí wípé àwọn èèyàn ti yin tóun sọ lòun fi fẹ́ kọ́ntínú pẹ̀lú rẹ̀ ni àbí torí tọ́lọ́ òun ò lè òun ò lè ya àárín yẹn sọ́tọ̀ kóun ó kúkú dákẹ́ ọbẹ̀ ta ló fi jẹ́ pé sókí tí wọ́n bá sọ ìyí máa lápá ju ètàwá fi pages tàbí ṣe é lọ a sì fẹ́ jíìsì ṣèṣì kò dé kò ní effect kankan àsìkò ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ kò ṣiṣẹ́. ẹni <laughs> obìnrin ọkọ rẹ̀ ni a ah, òun ò ṣe mọ́ gbogbo àwọn ẹbí léèrè. wọ́n tọkọ ọba ti sínlé ẹlòmíì ní délé mùsùlùmí dẹ̀ ọkọ wa sá sẹ́yìn pé a àdánwò lálẹ́lẹ́ àwọn kan dẹ̀ ti ń ṣèwádìí wípé àwọn gbọ́ kó ti free o àwọn ní interest in town sọ́bọ̀pọ̀lọ́ sọmọ ibi tí ìmọ̀ọ́nì wọn lọ àtàní ń fi ilẹ̀ lásán iná lílá wọn ní ilé rọjò kúkúkú bọ́ sí sálángá bọ́ sí gbòòrò bọ́ sájégúnlẹ̀ kò lè má wọn àṣẹ́wó kò sọ pé kò ọmọ fi wọn lẹ̀ lásán torí pé wọ́n ń borí. nígbà wo lẹ̀kọ́ wàá yẹjú bóò ní lọ síwájú ṣe fẹ́ wà. sọ̀nsọ̀ nígbà ẹ ó lè jẹ́ níbàjẹ́ lóòótọ́ èmi ò máyìn kí ni túmọ̀ yín kò sí rírà ìbá wà ń lé rẹ gan kó o náà máa torí bóòlù àṣẹṣe bòlù. kí ló fà ẹ̀mí ti dàrú ọpọlọ ti dàrú ìṣesí òwò tọ́ba rẹ̀ ti rí báyìí yìí máa destroy ara ni kí ni effect rẹ̀ láwùjọ àwùjọ ó dàrú kò ní í sí rahama ńbẹ kò ní í sí kẹ́ ńbẹ tí ọba ti sí kẹ́ gbogbo oríṣiríṣi àjálù ni ó máa ṣẹlẹ̀ táwọn olórí gan bá fẹ́ ṣe é ọba adẹ́dẹ́ ò ní kọ́ wọn máa ṣe òdì òdì ni ó máa já sí fún wọn torí pé kí ni àwọn èèyàn tí wọ́n ń bẹ lábẹ́ wọn wọn ò dìsáàbù dáadáa wọn. ló fi jẹ́ pé gbogbo ìgbà tá à ń bá ń ṣàdúrà wípé gbogbo táyé bá ṣe dàrú tó kọ́lọ́mọ́ dà tí arú ń bẹ̀ kó jẹ́ kí tiwa dá ń bẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ká mójútó ìpín wa níbẹ̀ ká má fi takò ohun tí ọba adẹ́dà ń fẹ́ torí tá a bá ti fi takò ohun tọ́da ọba adẹ́dà ń fẹ́ kí ni ó ṣẹlẹ̀ yóò yọnu sí a wọ́n bá yọnu sí a gbogbo bá a bá ṣe ń fẹ́ ní ọba wa fẹ́ bá a bá ṣe fẹ́ kò ní bá a fẹ́ bẹ́ẹ̀ súnà rẹ̀ walaw anna ahlal qura amanu thumma ttaqaw lafatahna alayhim barakat minas táwọn aráàlú àwọn èèyàn lò tí wọ́n bá gba ọba adẹ́dà gbọ́ èyí ni pé wọ́n tún àkídà wọn ṣe. wọ́n ń wá ń páyà ọlọ́run ọba kí ni túmọ̀ pé páyà ọlọ́run ọba wọ́n ń pa òfin rẹ̀ mọ́. òjíṣẹ́ lásán àṣọlá ní hamsu bí hamsi. tẹ́ ẹ bá ti ṣe nǹkan márùn-ún ọba adẹ́dà ó fi nǹkan márùn-ún yóò fi san yín lẹ́sàn-án. ما نقض الله ما نقض قوم الأهد إلا سلط عليه عدوه táwọn èèyàn bá ti ní òfin ọlọ́run ọba àwọn ò ní pamọ́ ọ̀tá wọn lọ́lọ́run ọba ó fi ṣolórí lé wọn lórí ló fìyà jẹ wọn tí wọn ò ti yọ zàká ọba adẹ́dàá yóò fìyàn jẹ wọn òjò ọmọ rọ̀ kò ní fún wọn lálùbáríkà kí ló túmọ̀ sí nǹkan pọ̀ wọn ò ní rówó rà á. ìyẹn ò mú wọn láàrin ọ̀pọ̀ tí a bá ti ní àwọn òbíkítà olúkálùkù ọmọ ṣèǹtọ́ bá ti wù pẹ̀lú fàṣà pẹ̀lú obìnrin ọba adẹ́dàá sọ àrùn kalẹ̀ sí wọn tí ò ní gbóògùn ṣé aids nìkan ni ògbóògùn kì í ṣe aids nìkan àìmọye àìmọye wọ́n diagnose ẹlòmíì títí títí títí wọn ò kan nínú àwọn ọmọ àyà twenty years ló fi wọ́n mọ́ wọ́n ṣe gbogbo test. wọ́n láwọn ò fisikali mẹ́díkálì àwọn ò rí ti ó ṣe wọn àtọkọ ìyàwó rẹ̀ ọwọ́ asáré lọ sọ́dọ̀ àwọn afa wọn ọmọ tó ń ṣáwọn òbí ẹ̀ ṣì wà láyé. ẹ̀yin méjèèjì wọ́n ní bẹ́ẹ̀. Ah! báwo ni relationship yín láàrin yín àti wọn àwọn méjèèjì ń wojú ara wọn èyí obìnrin torí ọkàwé ó rò pé òun lajú ó ti ṣe gbẹ́nu sọ̀n sí àwọn rí pé ẹ ẹ mọ àpèyìn sọ̀rọ̀ o. kí ló ṣe sí ọ ó ṣe sí ìyanu á ah, àfáàfáà ni ẹ lọ bẹ̀ wọ́n ẹ mójútó wọn. ìwọ ti bàbá ìwọ ọkọ wọ́n yọ́nú sí ọ wọ́n ṣe gbogbo ìyàwó rẹ kí ni relationship rẹ pẹ̀lú àwọn òbí rẹ ọ wá pa àwọn èèyàn lẹ́yìn àtọkọ àtìyàwó àtàfà wọ́n gbà wájú ìyá ìyàwó lọ àti bàbá rẹ̀. bàbá ń fẹsẹ̀ kilẹ̀ wọ́n wò pé a ah, nǹkan kan bẹ tí bàbá yìí tó wọ́n bẹ̀ ó ní kò burú ó ń foríjì àjẹbẹ ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ilẹ̀kùn ìyá náà sọ báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ilẹ̀kùn pẹ̀lú gbogbo gbìyànjú táwọn ṣe lé lórí nítorí fi ni wọ́n bẹ̀ wọ́n wọ́n ní àwọn yọnu sí kò mọ́sù yẹn jẹ tó e lóyún. <laughs> ẹgbà wa wá pé tọ́ba adé òjíṣẹ́ lára sọ pé ẹ̀ṣẹ̀ kan tọ́ba adẹ́dà tètè fi bínú sẹ́dà ní kíákíá kò sí ètò máa ń yára bẹ́ẹ̀ bíi kéèyàn ṣe tí ò da sáwọn òbí méjèèjì. ọba adẹ́dà tètè máa ń bá wọn bínú bó ṣe jẹ́ wípé tí nǹkan bá fẹ́ le téèyàn bá lọ wá ìyọnu wọn ọba adẹ́dà máa ń tètè wo tiwọn wípé ọ̀dà mo yọ̀ǹda torí tàwọn lé lọ́fà Ibn Abbas radiyallahu anhu èèyàn wá bá ó ní òun pẹ̀lú èèyàn ń dun obìnrin kan ó wá ó wá ó wá chúùzì ẹnìkejì kò chúùzì òun gíra wa mú òun ló ń bá pa òun pọkùnrin yẹn àwọn èèyàn ọmọkùnrin nítò kò sí wàhálà àwọn gbẹ̀sán lọ́hùn. àwọn ò gbadíyà àwọn gba ẹ̀san lọ́hùn. wọ́n ó ṣe Ibn Abbas radiyallahu anhu wá béèrè bó ṣe wá nínú adabul mufrad imaamu Bukhari rahimahullah rahmatan wasa wípé ṣó ìṣì ní ọ̀kan kan nínú àwọn òbí rẹ̀ láyé ó ní wọn ò sí mọ́ à Ibn Abbas radiyallahu anhu ní. yá a kún fún jọsìn tó pọ̀ ọ wá pẹ́yìndà ọ fẹ́ máa lọ ọ wá lọ bá Ibn Abbas radiyallahu anhu kí ló dé tó ń fi ń béèrè wípé ṣé ẹnìkan kan nínú àwọn òbí mi ṣì wà Ibn Abbas radiyallahu anhu ní ìrìn tọ́lọ́wọ́n bá fi máa tètè síjú àánú wòyàn bíi ìyọnú àwọn òbí. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní lẹ́kùn gbọ̀n lẹ́ àárín gbùngbùn àlìjẹ́nà ni wọ́n olúkálùkù wa gbọ́dọ̀ mójútó wọn kódà bí wọn ò bá sí láyé mọ́ àwọn ṣe kíni bá ń ṣe ń fàdúrà sọ̀wọ́ sí wọn bẹ́ẹ̀ ni àwọn tá a bá mọ̀ wípé wọ́n fẹ́ràn láyé tí wọ́n jẹ́ àìdá ẹbí wọn tàbí aráàta àwọn ṣe kíni a máa ṣe dáadáa sí wọn bí ìgbà tá à ń ṣe dáadáa sáwọn òbí wọn náà dáadáa ó bá wọn yóò máa bá wa àmọ́ gbalada lórí ẹ̀ bitọ́rọ̀ wọn lágbára dé ọgọ́rọ̀ lẹ́yìn àwọn nǹkan tá a fi ṣe léyìí pọ̀ ṣàǹṣe à kí ló burú pẹ̀lú fóònù tá a ní láàárọ̀ akásùbàtì tàbásájọ wà ń lé àṣà sálámà sí wọn á kí wọn káàárọ̀ tí ó tún di ìrọ̀lẹ́ náà abẹ́sùn ó tún ní kí n wá kí n béèrè àlàáfíà yín ni kí ló burú ń bẹ̀ àní ah, náà hundred naira ọ̀pọ̀ tán pé bóyá two hundred naira. ókì tí wọ́n kì ọ́ kò ní ní wọ́n lára wọ́n bá kì ọ́ láàárọ̀ wọ́n tún kì ọ́ lálẹ́ wọ́n kì ọ́ láàárọ̀ wọ́n kì ọ́ lálẹ́. àbìkítà àwọn ojú pọ̀nà dẹ̀ ni tí mú nǹkan rọrùn tọba rẹ̀ dàtí làálẹ̀ kí ló fà á ẹ̀mí ti sókùnkùn àyà ti di iṣẹ́ ọ̀wá iṣẹ́ eré ṣíṣe ọ̀wá rọrùn mọ́ kí ni jẹ́ kó di àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ yìí ìwòkuwò ìsọkúsọ ìṣekúṣe nítorí ọkàn wa a máa já sí a gbàgbé ara wa a máa rán nǹkan tí ọkàn wa ní sábà fa yóò wá jẹ́ kẹ́mi ó dí pàtà tẹ́mi bá ti dí pàtà ara wà yóò nira láti ṣe dáadáa ara wa sì wẹ̀ àpótí ni fẹ́mi wa bí sàárè wo ṣe jẹ́ àpótí fara wa nígbà bá kú òbí tán. ẹni tó bá fẹ́ kí ilẹ̀ ó gbà òun láàyè. kóun bá dáadáa pàdé ń bẹ̀ ọ gbọ́dọ̀ kún fún dáadáa láyé ń bí bọ́ba adẹ́dà sì fi rójìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá kélé ìwò tó rọ̀yàn lọ́rùn èèyàn gbọ́dọ̀ tún ẹ̀mí rẹ̀ ṣe kí tún ẹ̀mí ṣe iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ètò dáa jù nínú iṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ àti lẹ́yìn Qur'an ètò yìí zùjú والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم òjíṣẹ́ náà sáà sọ́nà ó ń lọ pẹ̀lú kọ̀pá tó mú dání igi tó ti gbẹ ọbẹ̀ ó fi kọ̀pá nà àwọn sàábẹ́ mọ̀ yìí pé ó kọ́ àwọn lẹ́kọ̀ọ́ kan wọ́n dúró tì ó ní ìgbà tá a fi kọ̀pá nagi yìí kí ló ń ṣẹlẹ̀ sí ewé orí rẹ̀ tó ti gbẹ wọ́n ní jábọ́ onígbólóhùn subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar ó ní bí ṣe máa gbọ̀n ẹ̀ṣẹ̀ dànù fún ọmọ ẹ̀dẹ́ yẹn káwa má sọ ti kùránì kíkà ó ní harafi kan ládàá mẹ́wàá ó tún wá yan ó ní sọ pé alif laamimu harafi kan o alifu láàdá mẹ́wàá láàmú láàdá mẹ́wàá mímú láàdá mẹ́wàá gbàtọ́ bá ka júùsì ìkànsẹ́lẹ̀ ò ti kún àwọn sàbí òjíṣẹ́ lásìlá àṣẹlẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́gọ́rọ́ wọn máa ń parí Quran Ramadan sí Ramadan ní tiwa. òṣìṣẹ́ náà rà sálàndẹ́ ni akẹ̀rẹ̀ tánpo àtètè parí Quran kọ́ jẹ́ ẹ̀ẹ̀kan lógójì ọjọ́ ẹ̀kọ́láwò Quran ti arba'in nítorí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni tọ́ọ̀bá lágbára jù bẹ́ẹ̀ lọ ó ní fi sàlàsì tọ́ọ̀bá lágbára jù bẹ́ẹ̀ lọ ó ní khamsa ishirin tọ́ọ̀bá lágbára jù bẹ́ẹ̀ lọ ó ní fi ishirin tọ́ọ̀bá lágbára jù bẹ́ẹ̀ lọ ó ní khamsa ashara tó bá lágbára jù bẹ́ẹ̀ lọ ó ní ashara tó bá jù bẹ́ẹ̀ lọ ó ní sab'a ó ní ẹ má jẹ́ ó yá ju ẹ̀ẹ̀kan láàrin ijọ́ mẹ́ta lọ. àbìkítà sheikh islam ibn Taymiyyah àwọn oníbọ̀ ọba ṣe fẹ́ kọ́rọ̀ rẹ̀ ọ́ dayọ̀ sí ní kó o máa ka Quran torí gbogbo àwọn ẹni retí wọn kọjá lọ. òun rí i pé ntọ́lọ́wọ́n bá máa ń fi ń tètè jẹ́ kọ́rọ̀ wọn yanjú ó ní wípé wọ́n á da yà kùránì kíkà wọ́n máa ń kà ní tọ̀sán bẹ́ẹ̀ ṣe fi ń kírun ni wọ́n máa kà ntí wọ́n máa ń tó fi jẹ́ wípé tẹ́ ọ bá rí tẹ́ ń sọ̀rọ̀ tàbí tí wọ́n ń ronú kùránù ni wọ́n máa ń fi ń ronú ọ̀rọ̀ òjíṣẹ́ ni wọ́n máa ń ń kparịta parí tán àṣetánì ṣe wàsíwàsí wípé ọmọ tí ì kí lọ sọ ó ní albayyina liman da'a wal yamina ala man ankara ẹni tó bá mú allegation wá yóò mẹ́rin wá ni ẹni tó bá dẹ̀ takò allegation ìmọ̀ ni wàláhì tàláì bìláì lẹ́sìn láìlà ìláwà èmi ti pa orí ilé kí ni fi ń ronú ọ̀hún fi súnà òjíṣẹ́ láàásálà rò. àríyí tó fẹ́ lọ fọ́ lẹ́nu ọ wá gbọ́ tí ń ka alámíyá ni lílẹ̀dínà àmàlà an yakhsha ntakhsha qulubuhum li dhikrillah ó ní bala ana ṣé kò tí ì tó fáwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ kí wọ́n jẹ́ kí ìrántí ọlọ́run ọba kó mú ìpayà ọlọ́run ọba bá wọn ó ti tó báyìí lóòótọ́ ó dẹ̀ padà sẹ́yìn ó túbà kí ló fà. ẹsẹ̀nsì wípé kájẹ́ kọ́ mọ́ hákùnránì kì ṣe pé kọ́ hà nìkan kọ́ mọ́ tùmọ̀tìǹkà. ọ̀kan nínú àwọn bàbá wa ọlọ́run fọkàn nínú àwọn ọmọ ó fi ṣe àdánwò fún wọn. kò dẹ̀ tí ì há Kùránì ṣùgbọ́n ọmọ ń lọ ilé kéwú dáadáa tó bá ti ṣe blọ́ndà wọn ìbá jà wọn ní kó lọ gbé Kùránì wá tó bá ti kà ń tó bá wí wọn ní sọ ọmọ túmọ̀ rẹ̀ tó bá ọmọ túmọ̀ rẹ̀ wọn ní kó lọ gbé translation wa. tó bá kà fúnra ara rẹ̀ ni ó dorí kodò ni ó máa sunkún wọ́n wàá bí léèrè kò tí ì dọ̀rọ̀ ẹkún ta ló sọ̀rọ̀ yìí alọ́lọ́wọ́n ọba ni ṣé n tó ṣeun sọba ntọ́ba adẹ́dà ń fẹ́ sọba mu ani rárá ó ah, dẹ̀ fẹ́ kó gbàdúrà rẹ̀ ani bẹ́ẹ̀ ibi tó ti bú sẹ́kún ọ̀n ah, fẹ́ promotion ó dẹ̀ fẹ́ kó o ní promotion. gbogbo àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ bí ọmọ tí wọ́n ń fi ń wá ìyọnu ọlọ́run ọba rò yìí pé ọbẹ̀ nìkan tán ni kò ọbẹ̀ nìkan kan tán ń bẹ láàrin rẹ̀ ní pé ẹrú rẹ̀ ni wá jẹ́ ọba wa bọ́ ọba ṣe fi ẹrú hàn sí bẹ́ẹ̀ ni ó ṣe fà ọ́ sí fún ara rẹ̀ nítorí ọba rẹ̀ ṣe fún un. kọjá ìkàmúlò kìí ṣe pé káwọn ọmọ kankan ṣe competition ọ̀yá ẹ máa da kuranu lẹ̀ tá a bá jẹ́ kọjá tẹ̀tìbíkí kí ló ṣiṣẹ́ náà sàṣìlá ń sọ. ó ní akitẹ́rù mọ̀nàṣìkì ummati kùràwà. ọ̀gọ̀rọ̀ àwọn mùnàfìkì àlùmọ̀ mi àwọn tí ń há kuran sórí ni. nítorí ṣiṣẹ́ náà sàṣìlá ń sọ. tọ́ba dánú mọ́ báyìí tọ́ba ka kuran ara rẹ̀ ọmọ gbà ni ó lè jẹ́ mùtì ó lè jẹ́ nísìnà ó lè jẹ́ pùrọ̀ ó lè jẹ́ ní jìbìtì alágàbàǹgẹ̀dẹ̀ sọyún wájú pọ̀ mọ́ tìpàkọ́ nífà kọ́ oríṣiríṣi níbo wá ní kùránì wá wà lára rẹ̀. nǹkan ti tẹ́ẹ̀mù àwọn ọmọ wa nu. ntọ́ fanu tọ́mọ bá ti fẹ́ yà pàlẹ́ wa ni ẹ̀sọ́ lé kéwú ìjà ń sọ ni wípé kéwú ló lè rọ̀ kùránì ló lè rọ̀ tó gbọ́ yé ntí ń kà ntí ṣe kí ni ọ̀sẹ̀lẹ̀ yóò bára lẹ̀. ọ̀kan náà àwọn professors wa ní northern university ah irú àdánwò lẹ àwọn àdánwò wọn ni ah, gbogbo àwọn tí wọ́n ń lead nínú àwọn faculty wọn engineering ní physics ní kẹ́míkà ní nǹkan kan àwọn ọmọ àwọn ọmọ ẹlẹ́sìn yẹn ni tí wọ́n ti há Kùránì sórí wọn ni à kí ni wọ́n fi dá wọn lóhùn wọ́n ní àgbọn ti lómi nínú tẹ́lẹ̀ ní kójú tó rọ̀ ṣé kò lómi nínú tẹ́lẹ̀ gbàtí wọ́n ti fi Kùránì wọ́n ti fi wọ́n ti fi ṣàpìn ọpọlọ nǹkan wá dúró síbẹ̀ tí ó fi ta rẹ̀. eléyìí pàtàkì ó pàtàkì islam sọ pé kọ́ ọmọ ka ẹnjìnírìn kọ́ ọmọ ṣe ilé kọ́ ọmọ ṣe dán kọ́ ọmọ ṣe wà á lọ pé ẹ má dà sí kìí ṣe ojú ọ̀nà wa ayẹyẹ ṣe boko haram àìṣe boko haram àìṣe kárìjà ò ní ṣe bí wọ́n ṣe ń ṣe ó ṣe bọ́ lọ́wọ́ ọba ṣe ní ká ṣe pé ọ̀tọ̀ lórin là wà. kí ló bá dé dà sọ wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakunu rasulu 'alaykum shahida. á jẹ́ àpẹẹrẹ rere eléyìí ò lè ṣẹlẹ̀ àfi tá a bá ṣe kíni tá a bá dúró bó bá dé dà sí ní ká dúró. pàtàkì. á ṣiṣẹ́ lórí rẹ̀ kúrò nínú ìjọra ẹni lójú ìgbéraga ìmọ̀ òkú bọ́ dáadọ́mọlà kejì lọ irọ́ pípa àárín máwọn tó jẹ́ wípé látara rírìn mọ́ á ní dàgbàsókè ẹ̀mí àwọn èèyàn wà tó o bá ti súnmọ́ wọn ẹ̀mí rẹ̀ ó dàgbàsókè ìmọ̀ ni rẹ̀ ó lékún. iṣẹ́ rí ó yóò pọ̀ fún ọ ní ṣíṣe látara bẹ́ẹ̀ ó ní sísúnmọ́ lọ gbogbo nǹkan rẹ̀ ó yanjú àwọn èèyàn dẹ̀ wà nǹkan tí wọ́n bá pera wọn kí wọ́n pè é tí wọ́n gan bá ti ń súnmọ́ wọn fẹ́ ah, nǹkan yóò kò jọ́ tètè gbé yíyà rẹ sí neutral kọkàn má reverse torí pé kí ni ọ̀ọ́dà ikú kú ni ọ̀ọ́dà sàárè wọ̀ ni wọ́n da ọbi léèrè nínú sàárè ni ọ̀ọ́dà rìsọ́ọ̀tù rẹ gbà ní ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama bó o bá ṣe ṣe sí lọ́ọ́ bá ń bẹ̀. eléyìí pàtàkì bá a ṣe ń ṣiṣẹ́ mi ara wa látara pé ká jẹ́ kí ti ọba adẹ́dẹ̀ orin lẹ̀ ń bẹ̀ bó la ṣe mú ọ̀rọ̀ ọba adẹ́dà sí bó la ṣe mú ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lẹ̀m sí àwọn àfọ olùpèpè sójú ọ̀nà ọba adẹ́dà bó la ṣe mọ́rọ̀ wọn sí. Si. ìyá bàbá ẹbí ara aládùúgbò gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mójútó wọn ọmọ ìyá nínú ẹ̀sìn bóò la ṣe mọ́rọ̀ rẹ̀ hátà ẹranko bóò la ṣe ń tìrìtì ẹ̀ kí ló ń ṣe ó ní tẹ́ ẹ bá pa nǹkan gan ẹ mọ́ pa nípa fífi ẹ pa nípa ní kíákíá tí ò ní jẹ́ pé ẹ kọ́kọ́ fi ráre ná ẹ fẹ́ pẹran tẹ́ ẹ jẹ ọba adẹ́dà ló rọ̀ wọ́n fún yín o tó bá ṣe pé ó tú wọn lẹ̀ sí ní ipa yín ò káwọn ipa àwa lè ká mọ̀ lù tó bá adẹ́dà bá tú lẹ̀ sí wa àbí ràkúnmí nípa àwa ká kò sí nítorí náà tẹ́ ẹ bá pa wọ́n ẹ pa wọ́n pẹ̀lú àánú ẹ ṣàfihàn ọ̀bẹ yín dáadáa kó fi jẹ́ pé tó bá ti bàálẹ̀ kan yóò bá lọ kìí ṣe pé ẹ wà á máa fi yà jẹ ná kan nínú àwọn sábẹ́ so ẹran mọ́lẹ̀ ọ wá ń ṣàpìn ẹran ní ọ̀bẹ níwájú ẹran òjíṣẹ́ náà ni ọba kọ́kọ́ ṣèyẹn náà kó tó so mọ́lẹ̀ ọba kọ́kọ́ ṣèyẹn náà kó tó so mọ́lẹ̀. ó ní ta ló ni màálù yìí ẹnìyẹn lémi mo ní ó ní màálùú yìí ń sunkún ó ní òun gbé ẹrù tọ́ba adẹ́dá ọ̀dáhùn fún òun gbé ewu òun. sallallahu alayhi wa sallam. táǹkọ́mọlẹ́yìn ẹyẹ yìí ẹyẹ yìí ń kọ̀ǹplẹ̀n fún mi wípé wọ́n kọ́mọlẹ́yìn òun wọ́n fara ni òun. sallallahu alayhi wa lọ́ba adẹ́dá ló fi pè é kí ló pè é ó ní rahmatan lílẹ̀ alẹ́mí fún gbogbo ẹ̀dá ẹ̀dá àti etí ń bẹ láyé ndé àti etí ń bẹ lọ́run ni wọ́n ti béèrè nínú ọ̀kan nínú àwọn sálàf kí n tiẹ̀ ní tóun lé tóun fi ń lé àlìjẹ́n báyìí ó ní nǹkan kan ṣoṣo ni wọ́n ní kí ni ó ní pé òjíṣẹ́ lásà sálàm tiẹ̀ wà ń bẹ̀ ń lè rí ń bẹ̀ ó ti tóun sallallahu alaihi wa sallam. nàbí rahma àwa tá a wá jọmọ lẹ́yìn rẹ̀ a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ fi lẹ́yìn náà ká kórìíra tí ọ̀dà táwọn èèyàn ń ṣe but ká má kórìíra àwọn èèyàn gan fúnra wọn lọ́ba adẹ́dà fi sọ pé ká pèpè bil hikma wal mau'izatil hasana. ó ní dáadáa tá a ṣe kìí ṣe sẹ́lẹ̀sìn wa nìkan o fún gbogbo àwọn ẹ̀dá ni o torí pé àwọn ẹ̀dá fámìlì ọlọ́run ọba ni wọn bó o bá ṣe tírìtì wọn bẹ́ẹ̀ náà lọ́ọ́ gba tìǹjọ́ gbẹ̀ndẹ̀ alikiam gbogbo ilé ìlàrọ̀ mùsùlùmí is a total person a complete person a representation of a perfect person. a gbọ́dọ̀ ṣe eléyìí tá a bá ṣọ́ gbogbo òun wọn ò ní wúlò tá ń kí àwọn kùdìẹ̀kudẹ tá yìí kí ni ó jẹ́ leaking bucket hm? ńgbà tí ìwò bá pọ̀ nínú bucket tá à ń wá ń rọmi sí kódà bá rọmi táǹkì kan sí tí yóò ṣẹ́kù ń bẹ́ẹ̀ abàdàn. lòjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà fi ṣèkìlọ̀ ó ní ṣé kí n sọ fún yín ntọ́ dáa ju ìrun ààwẹ̀ hajj àti zakat lọ ah, hadith sahih hadith bukhari wa muslim àwọn sàábé fi gbogbo ara ṣe tí wọ́n ní kíni ya Rasulullah ó ní ìtúnbí nùbí láàrin yín ó nítorí tí ò bá sí tùbí nùbí gbogbo ń tá a kà kálẹ̀ kò ní ríbi dúró sí. kó ní sórí ibi dúró sí pàtó nkírun tó ń wọ ọmọlàkejì wípé ah, inú yóò dá síra yín kò sẹ́ ẹ̀ kí lọ́ba adé dáadé sọ. inna salata tana anil fasha wal munkar. a gbọ́dọ̀ sọ gbogbo eléyìí ló fi jẹ́ pé nínú àdúrà tó jíṣẹ́ lásìlá àṣìlá máa ń ṣe é jù kíni aláma àti nafsi taqwa wọ́n bá dẹ́dà fún ẹ̀mí ni nípayà tó fẹ́ kó ní kọjá pé gbogbo ìgbà ọ mọ̀ pé ọba adẹ́dà wà o. Wa ọ̀kan ṣoṣo ni o ó lékè ọ̀la lórí àlà aráṣí rẹ o ọmọ ń tà ń ro ọgbọ́n ń tà ń sọ ó dẹ̀ rí ń tà ń ṣe o. èyí ni dàpọ̀ wọ́sẹ̀kìá bá ń fọmọ́ kúrò nínú gbogbo tí ò ní jẹ́ kó ríra rẹ̀ dà. òǹtọ́kọ́ ìrúnmọ́ zaka ìwọ ló lè fọmọ́ o ó lè fọmọ́ kúrò nínú rùkùrù ìjọra ẹni lójú ìgbéraga ìmọ̀nà ní èèyàn ìgboyà lórí ìbàjẹ́ ìmọ̀ ẹ̀pàrọ̀ oríṣiríṣi nǹkan yìí ìwọ ló lè fọmọ́ torí pé kí ni téèyàn bá ti wà ń bẹ̀ ìmọ̀ téèyàn bá ní kò ní wúlò. Lọ́sọ̀kọ́ aláàmọ́ ẹni a'udhu bika min ilmin la yanfa wa min qalbi la yakhsha yàmíyà ẹ̀mí tí ò ní nípayà rẹ̀ tí ò ní tiẹ̀ ká tiẹ̀ kún wa min nafsi la tashba ẹ̀mí tí ò ní láyò kò ní láyò ọkàn gbogbo ntọ́ba adẹ́dàbà ṣe fún kò ní dúpẹ́ òkè ni wọn máa wò rororo kò ní wọlé kò ní mà kò ní wọ àwọn tó ń da jùlọ tóun ó fi máa dúpẹ́ àwọn tí ò tí ì tó ni wọn máa gà nàgà sí. tó ń bá ní ti ń wo àwọn tó jù lọ tó ń dúpẹ́ ọba adẹ́dá ọ̀ máa fà ọ́ lọ sókè torí kí ló wí onílà ìṣàkọ́tù láàbì ìdánilẹ́kùn ìlérí ni tẹ́ ẹ bá ti dúpẹ́ fún mi ó ní ń ṣàlékún fún yín òjíṣẹ́ lásán àṣálà mi sọ pé man la yashkuru qalila la yashkuru kathira ẹni tá a ṣe nǹkan bí ń tín fún tí ò dúpẹ́ bá a bá ṣe púpọ̀ gan fún kò ní dúpẹ́ wọ́n máa yẹ láyé ṣukuru náà sẹ́ láyé ṣukuru lọ ẹni dẹ́dà ṣe nǹkan fún tí ò dúpẹ́ bọ́ba dẹ́dà bá ṣe nǹkan fún gan kò ní dúpẹ́. Ah, nítò ń lé ọmọ bọ́yá ọba adẹ́dá ọ̀kọ́ ọmọ kò ní mú dáadáa wá fún ọ. àmọ́ instance wa ṣé ọmọ ilé nǹkan lé nǹkan lé nǹkan tó yẹ pé ọ̀tọ̀ ni tó fojú sí èyí tó kéré tó ń rò pó kéré rẹ̀ lọ́ba adẹ́dà fún ó dẹ̀ sàlùbáríkà ju ti àwọn tí wọ́n ní tó pọ̀ lọ tó jẹ́ pé èyàn gan ló ṣe sábà bíi parun fún wọn. wọ́n dáwọ́ ti láyé sọ́jà àbàlà yàmíyà àdúrà tí ò ní gbà wọ́n jẹ́ ń ṣe kí ni máa kọ́ dé gbígbà àdúrà tẹ́mi bá ti di pàtà tíṣẹ́ ọwọ́ ẹ̀dá tí ọ̀dà yín máa ń kọtí gbígbàdúrà látọ̀dọ̀ ọba adẹ́dà ò ṣe dáadáa síyàwó ò ṣe dáadáa sọ́kọ ò ṣe dáadáa sódì ò ṣe dáadáa sáwọn ọmọ ò ṣe dáadáa sáwọn ará àdúgbò ò ṣe dáadáa sáwọn tí wọ́n jù ọ́ lọ kódà àwọn ọmọ kéékèèké ò dáadáa sí wọn lòdì sẹlẹ fàá sọlá fi sọ pé ṣùrìmà alẹ́ náà ọba adẹ́dà ṣe ní èèwọ̀ fún iná kúlù ní ayé gbogbo ẹni tó jẹ́ wípé ó simple lẹ́yìn ó mú nǹkan ó mú rọrùn fáwọn èèyàn sáàlì kò mú nǹkan le fún àwọn èèyàn ó jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn tí ọba mú nǹkan wá ibi tó ti dẹkùn ni ó ti mú wa ta ló ta ló ta ló bá dẹ́dà ní kó rí ìrùsè jù òjíṣẹ́ náà sílá ara ọ̀sán. ànítọ́lọ́lá jù nínú nínú sẹ́ onírun àbí sábẹ́ ńlá ni Mu'az bin Jabal lọ́dẹ́ àlàánú tọ́ba ti kírun lọ́yìn òjíṣẹ́ náà sàlásílámù yóò wá lọ lélẹ̀ kírun fáwọn ará àdúgbò yóò wá fàágùn ṣe bí wọn ní tọ́ da jù ní sẹ́ni ọ̀hún àbí bẹ́ẹ̀ kọ́ ni èmi àti ẹ irú ìtawà náà nù á fàágùn àbí bẹ́ẹ̀ kọ́ ni á fàágùn torí pé iṣẹ́ là ń ṣe adẹ̀fẹ́ pẹ́ lórí ẹ̀ ọ̀kan nínú àwọn àgbàlagbà tí ń kírun lẹ́yìn rẹ̀ màá zọ lọ rùkú kọ lọ rùkú yọ lọ rùkú kọ lọ rùkú lòun bá sálámà lọ́ba gbẹ́gbẹ́ ọ́fíṣẹ́gbẹ́ kan lọ́ba kìtì ẹ̀ Muaz fẹ́ lọ rìpọ́ọ̀tù ẹ̀ fójíṣẹ́ láàásílám wípé eléyìí ti di mọ̀náfìkì òun náà ti ẹni tí náà ti wọ́n jọ ṣe pẹ̀kín rẹ̀ kíni níwájú òjíṣẹ́ láàásílám kí ló sọ fójíṣẹ́ ó ní ya Rasulullah sallallahu alaihi wasallam ńgbà tí Muaz bá kírun lẹ́yìn rẹ̀ tán tó àlùbáríkà àrùn rẹ̀ yóò wá máa fara ni yóò máa fọ̀pá wọn fún wa ń gbọ̀ bá délé kí ló yíṣẹ́ lásán àṣọ náà àfàtánù àǹtà ya Mu'az Mu'az ọsẹ musa rẹ sún àwọn èèyàn sí subhanallah tó o bá ti ṣáájú fáwọn èèyàn lẹ́yìn fatia èyí tí kò kà lẹ́yìn fún wọn tó gùn والشمس وضحاها والضحى والليل إذا سجى ألم نشرح ó tún ó tún rọra ṣe lóhùn tí wọ́n fún ó nítorí pé àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ ogbó wà nù ọmọdé wà nù àwọn tí wọ́n ní bùkátà wà nù wọn tí wọ́n fẹ́ sáré wá mú tìrún kú òun bẹ́ẹ̀ káwọn tó padà sẹ́nu sẹ́ mọ́ fara ni wọ́n. làwọn afáfi ṣe ń síba dùn pé tọ́wọ́ bá ti fẹ́ lead òwò jàmáàná rọ àwọn wò ní sáwọn tí wọ́n ń fẹ́ kọ́ ọ̀fọ̀ pa wọn ni àbí àwọn tí kò ṣe níwọ̀ntúnwọ̀nsì. òjíṣẹ́ náà àzọ́là ń kírun ó wá di pé ó yára ju ti tẹ́lẹ̀ lọ bó ṣe sálámà tán wọ́n ní kí ló ṣẹlẹ̀ ya Rasulullah ó ní mò ń gbọ́ tí ọmọ kan ń sunkún tí màmá rẹ̀ mú wá ìfẹ́ kí n pẹ́ lórí irun kí n má fara ní tọrọ kan rẹ̀ ọ wà ṣèyásán kéèyàn gbé nǹkan síbi tó yẹ ó dẹ̀ mọ bí ó sùn kí á kọ́ yẹn tó yẹ kó yẹn àdè kọ̀rẹ́kítà ó ní sọ pé ṣe bí irun là ń kí rárá orí irun nu ìfẹ́ tó dẹ̀ dáa jù á ti gbogbo ẹ̀ ní wọ́n tún wọ̀n sí. torí pé kíni tó fi di wípé ẹ iṣẹ́ rẹ ni ṣùgbọ́n ẹ mà nǹkan ti ní tẹ̀wọ́n ń pa àwọn èèyàn sákèésì mọ́ àmọ́ ṣe bí ìgbà tó yẹ pé ìwọ ti dáa tán ẹ bá ṣe kínní báyìí ẹ ṣe báyìí nǹkan báyìí ṣe yín nǹkan ọ̀nà tó o bá sọ pé ìparun ti dé báwọn ìwọ̀n gan ló rí parun tó jíṣẹ́ lọ́sàn àti lọ́sàn tó bá ní àwọn èèyàn ti ní ìparun ti ṣẹlẹ̀ sí wọn ní ìwọ̀n gan ló rí parun má ṣe wá ìparun ti dé sí wọn sọ fún wọn bó ni wọn ó ṣe kú nínú ewu gẹ́gẹ́ bí àpèjúwe ó ní tí mo bá sọ fún yín nísìn wípé ogun ń bọ̀ o báwo lẹ́ ṣe rí sí wọ́n ní ah, àmọ́ ọmọ rọ́ ok iná èmi ń gbìyànjú kẹ́ ẹ má kó sínú náà ọlọ́run ọba ni pẹ̀lú gbogbo àkàrò tí mò ń ṣe fún yín ṣùgbọ́n ẹ ń kọ́ ẹ sáfẹ́ ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ ẹ ń tọ́ bá ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ kí ni ó ṣẹlẹ̀ sí yóò rí bínú rẹ̀ ẹ ń tọ́ rí bínú rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí yóò mú wọn náà ìdí máa àwọn ọmọ dáadáa. ọ̀rọ̀ tútù ó ní tí odò bá wà níwájú ìta ẹnìkọ̀ọ̀kan yín tí máa ń wá ń wẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀márùn lóòjọ́ bó o ní ó ṣe rí ná wọ́n ní a yọ̀ mọ́ ni ó ní bí òun ṣe rí nù. wákàtí márùn ó ní tó kí wákàtí kan gbogbo tó o ṣẹ̀ kó o tó kí wọn ọlọ́run ó ṣí gbogbo àwọn àlàyé láti fi jẹ́ pé nínú ọkàn wa àwọn náà mọ̀ yìí pé kí ni ìtọ́yẹ̀ká lẹ́yìn àtẹ̀ntì à ń pèpè àtẹ̀ntì wọn ń pè àtolórí àtọmẹ̀yìn àti baálé ilé àtàwọn aráalé gbogbo wa á páyà ọba adẹ́dá ni àjọ páyà panupọ̀ pawọ́pọ̀ pẹ̀mí pọ̀ láti ṣe tiẹ̀ tá a bá wá ṣe léyìí ó ní ká máa ní ìrètí torí pé òun èé ṣe ọba alábòsí òun èé dẹ̀ jẹ́ kéèyàn múlẹ̀ mọ́fò téèyàn bá ṣáàdì o kọba adéda má jẹ́ àmúlẹ̀ mọ́fò kọ́ fẹsẹ̀ wá rinlẹ̀ lójú ọ̀nà rẹ̀ gbogbo báyìí bá ṣe dojúrú tó kọ́ lọ́ọ́ jẹ́ kí tiwọ́ dojúrú ń bẹ̀ kọ́ jẹ́ kí tiwá yẹn jú ń bẹ̀ ìyanjú rẹ̀ òní pé gbogbo condition tá a bá wà ká pa òfin ọlọ́run ọba mọ́ pàápàá jùlọ ẹ̀mí wa ẹ̀mí wa kí ló jíṣẹ́ náà kí làwọn afáà sọ wọ́n ní tó lórí bá wà ìwọ mú ẹ̀tọ́ tiẹ̀ wá tí ọba fún yín lẹ́tọ̀ọ́ ẹ béèrè ẹ̀tọ́ yín lọ́dọ̀ ọlọ́run ọba àìbú olórí o èèyàn kan ẹ̀ bú olórí kípin tiẹ̀ wá dà ń bẹ̀. làwọn sálàfù làwọn fi ń sọ yí pé káwọn ṣàdúà àwọn kọ́kọ́ máa ń ṣàdúà fólórí náà káwọn tó ṣàdúà fún ara wọn. wọ́n lọ́wọ́ bá o àwọn tí wọ́n ń dà wá jẹ́ o àwọn tí wọ́n jó lórí wa o bá a kọ́ wọn máa ṣe o má wọn ó ṣìnà o dúró tì wọ́n o gbogbo ìgbà tó ń bá ti ń ṣe lé ọlọ́run máa kọ́ ọ náà máa ṣe kò ní jẹ́ òṣìnà yóò máa pèsè fún ọ gbogbo dáadáa tí ń bẹ nínú ọ̀ǹda wọn ọlọ́run ó máa fún ọ kódà bí wọn ò bá ṣe bẹ́ẹ̀ bó ṣe fẹ́ dáadáa tí ó máa tẹ̀ ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n á olórí burúkú làwọn tí wọ́n ń bẹ ń jọba ìwọ ló ṣe ètò ní orí burúkú ìwọ mùsùlùmí ni lẹ́yìn òfin ní jẹ́ kárìjà àwọn tí wọ́n ń ṣe àyàkókò nàkí síjọba. lójíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà fi sọ pé wáàtì wùlátìl amr walau ra'aita annaka anta tẹ̀lé

kọ́dẹ̀ jẹ́ á lè sá fún kó pa wá pọ̀ kẹ́ pẹ̀lú àwọn olódodo subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته نعم كتبي كتبي كتبي جزاكم الله خير. بارك الله فيكم. wọ́n ní ṣáájú kí a tó gba ìbéèrè wọ́n ní ká fi tó wa létí pé collection tí wọ́n rí weekly expenses tí masalasi ti ń on our behalf so pé ká jọ ká tí wọ́n lè ráwọn bùkátà yẹn mójútó kọlọ́bàjọ́ kó má da ẹnìkọ̀ọ̀kan wa dá bùkátà wa kó tó bọ̀ gbé ọ̀rọ̀ wa sí ẹ̀sùn jù báyìí lọ. àwọn tá a bá ní béèrè. Number one, two, three. No, two, three. Four, five, six, seven, eight, nine, nine um, ṣáájú bẹ́ẹ̀ sẹ́ wọ́n ní láti ọ̀dọ̀ àwọn obìnrin. Uh, ok ẹjẹ n sáré bèrè ilé so máa fi yẹn ká kò ní take time. ẹnìkan béèrè pé ọtí mímu ń pé wọ́n ní kò ń ṣe haram eh? wọ́n ní astagfirullah ọtí mímu pé haram ni astagfirullah àwọn ọlọ́gbẹ́mi but eh, lílo ẹ̀ fún external use. tí o ti ń ṣe pé afẹ́ fi sínú ń pé àwọn àfa kan sọ pé ìgbàláyè wà fún bí perfumes and so on ẹni àwa ni ó dáa tá a bá sọ bẹ́ẹ̀ téèyàn bá ní yàbẹ skin infection àbó ní kankan tó ń ṣe lára tó wọn fẹ́ fi ọtí mọ ara ohun tó ń fẹ́ fi ṣe ingredient bóyá ewé ni bóyá egbò ni but wọ́n sọ pé ọtí wà lára ohun tó máa fi ṣe ṣé ká kọ̀ fún tọ̀hún ni àbí ká má kọ̀ fún. ìpìlẹ̀ ọ̀rọ̀ gangan ni pé ṣé nàìjà sà lọ tí even though haramu ni Hmm, kì í ṣe nàjásà kì í ṣe nàjásà àwọn tí wọ́n kọ́ kọ́mọ́ ti di wípé látara ìmọ̀ ṣe nǹkan pẹ̀lú ọtí kọ́mọ́ wàá di wípé demand fún ọtí ó wàá pọ̀ débi wípé àwa náà wá ń kún ìgbilẹ̀ rẹ̀ à ń kún lọ́wọ́ ní tí wọ́n fi kọ́ nù ìyọtí gangan fúnra ara rẹ̀ ń ṣe nàjásá tó bá dà sí yàn lára a ní sọ wípé torí kó dà sí lára yẹn kò lè faṣọ yẹn kírun tàbí wípé láti mú ìrújú kúò àti mọ́ kó ọmọ làkejì sínú ẹ̀ṣẹ̀ tó wá gbé agbóhùn ah, ọtí lára rẹ̀ àṣé àfáà náà ń já nǹkan sára hmm. so kó fọ̀ um, ẹlẹ́ẹ̀kejì lọ́sọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní ehm, kọ́lọ́wọ́n bàjọ́ kó túbọ̀ bá ṣamọ̀nà yín lọ síbi dáadáa kó dẹ̀ bá dáàbòbò yín wọ́n ní ó ní kọ́nà ọmọ ìyá lọ́kùnrin tó ń suffer from infertility kò lè fún ìyàwó ẹ̀ lóyún ọ̀nà ti gbìyànjú gbìyànjú pé ṣùgbọ́n oyún ò dúró sí ìyàwó lóyún wọ́n ní ṣé ara kádàrà náà ní ká pe léyìn ni àbí báwo ni ká ṣe ṣí i mọ́ wọ́n ní ìyàn àkọ́kọ́. kádàrà ni but kádàrà ni kó wó development ti kọjá ọba adẹ́dà ti fi ìmọ̀ ó ti sípayá rẹ̀ tó jìn nísìn débi wípé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ pé torí infertility wọn ò lè àwọn náà wọ́n jókòó ìwọ̀n ọba adẹ́dà ti sípayá nǹkan fún wọn either àwọn supplements tí wọ́n lò tàbí operations tí wọ́n ṣe tó jẹ́ pé mọ́tàlá ń jẹ́ kí n fún yín lápèjúwe wọ́n diagnose ọmọ ẹ̀yà sperm count zero ni. bó ni ó ṣe fẹ́ fún obìnrin lóyún. ìyàwó lóyún fẹ́ràn rẹ̀ òun dẹ̀ nígbàgbọ́ wípé wọ́n sọ tí wọ́n ní ọlọ́run ọbọ̀ yí nǹkan padà. àwọn dókítà náà ní rárá àwọn ọ̀kan sọ́ta wọn ọ̀nà wà tí ó lò àwọn supplement wà wọ́n kó wá láti ta wọ́n kó wa láti lé wọ́n kì í mọ wọ́n kì í mọ máa tó tún lọ ṣe test ó move lọ síbi two million from zero a a ò yí pé nítorí bá fi wọ bí two million láti láti zero àṣẹ tí nǹkan bá tán bá tún kó náà mọ dáadáa àṣẹ tún lè lọ síwájú wọ́n tún ṣègbìyànjú nínú àná ọba adẹ́dà ó wọ bí seven kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó wọ bí ten million àwọn dókítà ẹ̀dẹ̀ sọ pé kò ní ìdí tó tiẹ̀ tó bá ń gan láti fi jẹ́ pé kọ́mọ ṣẹlẹ̀ lẹ́nu kan ìyàwó rẹ̀ lóyún ó dẹ̀ bímọ ọkọ tẹ̀ ń bẹ̀rù yìí pé ṣé kìí ṣe rárá tàbí díndìnrín lòun wà bí báyìí pẹ̀lú pé wàhálà ìṣe wa pọ̀ báyìí ọmọ bíi ṣe wa ní ó ṣe ní mọ́ni nítorí wàá dẹ́rẹ́ àbá ti kọ́ mọ́ tiẹ̀ ni. àwọn kan ní ìtọ́jú pé mọ́kàn ni wọ́n yìí electric pole ni bàbá ti súnmọ́ ìyàwó rẹ̀ báyìí wàhálà ti dénú àhà so bọ́lá adébáyé nínú àná ọlọ́run bá ó bímọ one of the most intelligent kids around kọ́ ọmọ ti kọ́ ní nǹkan ni ó ti fi kẹ̀ ó fine ó ṣe gbogbo ẹ̀ so <laughs> kéèyàn máa jákàmùnà àánú ọba adẹ́dà kó. bẹ́lọ̀n kó dẹ̀ bá àwọn expert sọ̀rọ̀ hmm. pẹ̀lú ògbó ọlọ́run ọba ilẹ̀ anú rẹ̀ kì í sú a rí àwọn ọmọ àwọn bàbá wa tó jẹ́ pé subhanallah age sixty five ló bímọ àkọ́kọ́ age sixty five ló bímọ àkọ́kọ́ ó jáde láyé ní around eighty something ó dẹ̀ bímọ méje kó tó jáde láyé. ṣé kò ti kọjá àwọn tí wọ́n tí wọ́n ń fà lásì mẹ́rin gan ó ti kọjá àwọn. Ah. so gbogbo ẹ̀ ká fi ìmánì máa gbé e ká dẹ̀ máa ṣe pẹ̀lú bọ́ba adẹ́dà wá ṣe fẹ́ bọ́ba adẹ́dà kó gbà ṣe fún wa. wọ́n ní ohun tó fi kánlẹ̀ sà wọ́n ní ohun tó wà lẹ́ǹsìn ni pé àwọn doctors ń táwọn doctors sọ fẹ́ nìyẹn kẹ́yìn ni pé àwọn ò rí chances um, conception pẹ̀lú ohun tó wà ń lẹ́yìn. ọkọjá so kí ni ohun tẹ́ni yẹn lè ọkọjá ọ̀rọ̀ ọkọjá ẹnu wa ṣé n gbọ́ dọ́kí ọjà ẹnu yín lọ. <laughs> and what can he do to overcome this when the doctors have said they do not see any chance of cure. gbé fún ọ ọjà ẹnu wa lọ gbogbo ẹnu mo sọ. ọjà ẹnu wa lọ bí wọ́n ti sọ ah, tó tọ́ ọlọ́ọ̀bá ni onígbò dédé ah, lọ́dọ̀ but even gan the fact pé èèyàn lè. doctor kò tó sọ̀rọ̀ one of the best hospitals in Saudi Arabia kí ni wọ́n ń pè bẹ̀ wọ́n náà sọ. Saudi German Hospital is one of the best hospitals in the world. ọ̀kan nínú àwọn ọmọ ìyá mi ọmọ kí omi ni ọ̀rẹ́ mi ni brọ́dà mi wọ́n bá sọ fún wọ́n ní kò lè bí ọkùnrin tí a sọ fún olóyìnbó lòun náà dókítà ni lọ́ba ń ka síosíó mo lè wo lóde òwò ní àfà wọn lòun ò lè bọ́kùnrin mo ní sọ́wọ́ wọn lọ́wọ́ ni ó lòun ò sọ bẹ́ẹ̀ o mo ní ojú ó tì wọ́n ọlá mi mo ní kàábà lè ní lọ́wọ́ yìí ntẹ́mi ọ̀sọ̀ ni pé ìwọ bá dẹ́dà bá ń dojú tì wọ́n kọ́ bá ń fún ẹ lọ́kùnrin gbòbí mọ́lẹ́ òtó bọ́kùnrin ó bí Ibrahim ó ti gbàgbé ń tá a sọ gbàgbé àwọn sáà ń sọ nígbà àwọn ń sọ̀rọ̀ yẹn mo ní ojú tì ní àní ẹyọ ọmọ fún ẹ lójú tì wá mo ní àlójú tì ń sẹ ó ní òun fẹ́ gbọ́ ojú tì àwọn ọmọ ní ṣe bẹ́yìn ní doctors ẹ̀yin lẹ ní ọmọ ọlọ́mọ ò lè bọ́kùnrin obìnrin ní ọmọ kó jọ ọ́ lẹ̀ ó wá ní subhanallah iye òun tẹ̀ ti fò mo ní ẹ iye máa fò náà ni so yàní gbogbo medical discovery òdodo ni but kì í ṣe téèyàn ó dáyà dé bí ìgbà tó jẹ́ pé ọba adẹ́dà ló sọ òfin tó làálẹ̀ gan nígbà míì ìmọ̀ bírèkì ẹ̀ ah ó ní kúlí anáàrò kúní bardan wasalaman ala ibrahim wọ́n ní kí iná kó tutù kìí ṣe kó tutù nìkan kọ́mọ tutù tí tutù tí ó mú ìnira wá fún òjíṣẹ́ fún anabi ibrahim sallallahu alaihi wa sallam tó ń túmọ̀ sí pé téèyàn bá ti juwọ́ jùsẹ̀ fún òfin ọlọ́run ọba ọ̀nà téèyàn ò lérò ni ó gbà bùkátà èèyàn pẹ̀lú rọrùn so òun ni ká fara tìjú á wá oògùn lóòótọ́ but òun ni ó jẹ́ òṣìṣẹ́ àwọn doctors gan kílẹ̀ máa ń sọ àwọn take care ni but ọba adẹ́dá ní. take care so ó náà ní wípé kí àwọn doctors wà lóríṣiríṣi ok àwọn tí wọ́n pé tí wọ́n ní í ṣe pẹ̀lú eléyìí tá à ń sọ yìí àwọn ah, tó jẹ́ fertility experts jẹ́ pé ní táwọn ń ṣe gan nìyẹn ìfá pé wọ́n tẹ́sí spam èèyàn ó rí zero kò míì pé kò sí spam tẹ́sí eh, yẹn gan ò lè produce spam so there is a procedure tó ń pè ní intracytoplasmic spam injections àwọn àwọn fertility experts yẹn wọ́n ní àwọn procedure kan tí wọ́n kan extract just a single spam a single viable sperm from that person tí wọ́n sọ pé sperm count yẹ zero yẹn they will be able to extract the sperm from the testis wọ́n á dẹ̀ inject it ètò egg from the woman too so á dẹ̀ di nǹkan tí wọ́n á papọ̀ tàbí zygote tàbẹ̀ sí kúrò so after that wọ́n wá máa implant ẹ̀ sí ara obìnrin which is assisted reproductive technique even though it is very expensive but téèyàn bá lè ṣe fún àwọn tí ó bá dé extreme cases báyìí ó wà worthwhile it's a lot of money but for you to say torí pé èèyàn ní sperm count zero kò lè bímọ mọ́ that is not it. ẹnìkan béèrè ọ ní wọ́n ní kọ́lọ́wọ́n bá jọ kó bá aṣàlékún àlàáfíà fún yín sà. àmì àtẹ̀yìn náà. wọ́n ní nǹkan kan wà tó wọ́pọ̀ láàárín àwọn obìnrin wọ́n ní ẹjọ́ ẹlẹ́jọ́ àtọ̀rọ̀ ọlọ́rọ̀ àtọ̀rọ̀ ẹ̀yìn bí wọ́n ṣe sọ it's common among women to gossip and backbite. Hmm. ẹni wá ní pé lọ́pọ̀ ọgbà òun máa ń bára òun láàárín àwọn tó máa ń to ẹjọ́ ẹlẹ́jọ́ tó dẹ̀ máa ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ tó máa ń jẹun èèyàn lẹ́yìn. Hmm. wọ́n ní kí ni ohun tó lè ṣe kó dá wà sílẹ̀ láàárín ó níbi kan sọ wọn mọ pé ọlọ́run wọn sọ òun náà ló kọ o ìyẹn ní wáàsí wa mọ ní orí ẹjọ́ ẹlẹ́jọ́ nìkan ọbẹ̀ ta inú bí ni aráalé rẹ̀ ọbẹ̀ ti fẹ́ bá ń dè báyìí sórí bí ṣe máa bí ṣe máa ga gèlè gogogo lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ níwájú mọ́tò yẹn ọkọ rẹ̀ ti fẹ́ fẹ́ àwọn kejì àti ẹ̀wà wábi tí ó jókòó sí kí ló fà ọ̀gọ̀ọ̀rọ̀ ilé tí wọ́n ti jáde tsotsotsotsotso báwọn náà but gẹ́gẹ́ bí sister tàbí brother àgbọ́yé bí àjọ ló yẹ kó jẹ́ kó o fi síìvù kó o fi jọ àwọn gbogbo àwọn pàǹtí àti pàtìpàtì kó o jọ dànù kó wá di àtúnbí bó o wọ́n fẹ́ kí mùsùlùmí ó ṣe irú circumstances máa ń tọ́ ọba ti gbára rẹ láàrin àwọn tí wọ́n máa ń tọ́jú ẹ lọ́jọ́ máa ń dá wáàsí kan lẹ̀ ó lè jẹ́ bí wáàsí tawhid because tó o bá ní òun fọwọ́ di tí kò ká ọ̀rọ̀ wọn wọ́n ti ẹ̀ lè sọ díjà já gbọ́ràn tó rò pé oníwọ̀ nípa ẹ̀ ọlọ́run bá ní ẹ gbọ́ ìyá tẹ̀kíyá kò sí tí wọ́n lè sọ experience àti rí lóríṣiríṣi but dáwà sí tawhid ilẹ̀ tàbí ẹ̀kọ́ kan tí ẹ bá ti jọ kọ́ nínú mà dálẹ̀ kó jẹ́ topic of discussion yín bẹ́ẹ̀ ah salamu alaykum n tí wọ́n ti ẹ̀ sọ lórí issues báyìí yẹn kí làgbọ́yé yín lórí rẹ̀ náà kó o lè má jọ mọ́ n tí wọ́n ń discuss yẹn kó má dàbí ìgbà tó yẹ pé ọ̀fẹ́ attack wọn tí ó fi gbé ọ̀rọ̀ wọn divert attention wọn kúrò nínú issues tí wọ́n fẹ́ dá wọ́n fẹ́ dáwọ́lé lórí tí ó pa wọ́n run yẹn tí ó fi jẹ́ pé látara rẹ̀ olúkálukú ó mọ ìwà ara rẹ̀ wọ́n sì là wọ́n lè jẹ́ bí kìláàtì Quran ẹ dákun sàmà lẹ́kùn àǹtí dákun bá ń bá ń gbọ́ kìrá yìí ibi tí mo bóyá ọ torí mo rí pé kìrá tún yànjú ju tèmi lọ tó báyìí ọ wá ẹ̀yin náà mo ti náà wà. ṣé dáǹkan kan lẹ̀ tí ó jẹ́ ìlmí tí ó mú ìpáyà lọ́wọ́ ọba wa tí ó da ìbáàtì attention wọn kó nínú wọnàwọnà tí wọ́n fẹ́ dálẹ̀ kó má fi jẹ́ pé ìjókòó ń bẹ pẹ̀lú wọn yóò jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún wa àtàwọn náà. Ah. ẹni wá béèrè finally sọ ó ní um, kí ni ohun tóun lè ṣe láti di wàlíyùlá àti pé kí ni àwọn ṣesí tá a mọ̀ mọ́ àwọn wàlíyù lálọ́dọ̀dọ̀. Hmm. wọ́n ní inna awliya Allah la khawfu alayhim wala hum yahzanun. àwọn awliya òun kò ní sí ìpayà fún wọn láyé àtọ̀run wọn ò dẹ̀ ní rí ìbànújẹ́ kò wá fi mọ báwọn ojú wọn ó ní alladhina amanu àwọn tí wọ́n gba ọba adẹ́dà gbọ́ tó ń túmọ̀ sí pé kí ni òpó ìgbàgbọ́ yẹn wọ́n ń sọ kádàrà ajíǹdenu sàárè ọba adẹ́dà wà àwọn màláíkà àwọn kan wà lọ́tún wa ní ìsìn wà lọ́sìn kí lọ́ba adẹ́dà sọ wa laqad khalaqna al-insana wa na'lamu ma tuwaswisu. به نفسه ونحن أقرب إليه من حبل الوريد كلا تصع وإذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب وعتيد àwọn kan bẹ lọ́tún àwọn kan bẹ lọ́sì àwọn kan ń ṣọ́ wa lórí àwọn kan ní táwọn wà fún ni pé ẹnikẹ́ni tó bá ti ṣègbéraga káwọn ọ̀rẹ́ ńlẹ̀ àwọn kan wà nínú àwọn màláìka àwọn ẹni tí wọ́n bá ń tí wọ́n ní gbogbo nǹkan téèyàn fi jọra èèyàn lójú téèyàn máa fi ṣègbéraga o bọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n máa pa lọ́lọ́ báyìí ni àwọn wọ̀nyí o àwọn màláìka tí wọ́n wà ní chájì tiwọn wọ́n máa fà wọ́n sókè ni bọ́ bá ń ṣe ń fẹ́ sápamọ́ sí wọ́n sọ pé ẹ mẹ́ta ló ibẹ̀ ń bí ẹ wá wò ẹ wá wò wọ́n máa kọ̀kọ̀ ọba adẹ́dàsí kọ̀kọ̀ hàn àti gbangba torí pé kíni effect tí ń ṣeun ó hàn lára rẹ̀ wọ́n dá mọ̀ yìí pé òun nìyẹn wọ́n dá lóhùn ẹ̀ wá wò lójíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ fi sọ pé sami'a kama sami'a fawa'aha kama sami'a ọba adẹ́dàá ó máa tan ìmọ́lẹ̀ ẹrú èèyàn ọ ni ọwọ́ ajókòó gbọ́ yé èsì pọ́kànṣe ti gbọ́ lásán. ọ wá ń mú lòbó ṣe gbọ́ gbogbo ibi tó bá wà á máa sọ ni ẹ máa yẹ àwọ̀ ẹ wá wò ẹ wá wò ó ń rè ó ń rè láyé nù tíjọ́ gbẹ̀ǹdàlì kí á mọ̀ ọ́ pàtàkì jù bẹ́ẹ̀ lọ. ọba adẹ́dà ni alladhina amanu wa kanu ittaqu wọ́n wá ń ṣọ́ ìwọ ọlọ́run ọba bọ́ǹbà ń ṣe ń ṣọ́ ọgbà ọlọ́run ọba sí. Si bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ àyànfẹ́ rẹ̀ sí. tọ́n bá dẹ̀ ti ń jẹ́ wòlíyù rẹ̀ báyìí kí ni ìtumọ̀ rẹ̀ ó ní mọ̀nà àádáálí wòlíyẹn ẹnikẹ́ni tó bá mú lọ́ta fọkọ́dí àzẹ́ntù bilhar e, mo ti polongo pé èmi ní ìjà nìyẹn lógun. so ká tún gbàgbọ́ wa ṣe ká máa pa òfin ọba adẹ́dà mọ́ ká máa pamọ́ pẹ̀lú àdì ọkàn pé a fẹ́ fi wojú rẹ̀ ń jọ gbìndé àlìkíyàmà kìí ṣe torí pé à ń fẹ́ nǹkan kan lọ́wọ́ ní ẹ̀dá kankan látara bẹ́ẹ̀ ọba adẹ́dà yóò sọ á di àyànfẹ́ rẹ̀ kọ́lọ́ mọ́sá sọ á di àyànfẹ́ rẹ̀. àmín ẹnìkan béèrè pé tá a bá wọ mọ́sálásí lápèjúwe àwa bá àwọn èèyàn mẹ́ta tí wọ́n jókòó eh, olùṣẹlẹ̀ sí olùṣẹlẹ̀ ní presence òun ni òun wá fèsì fẹ́ ni ẹni wọn ni kò ń lọ wẹ́rì wa general ẹ̀rí lòun wá fẹ́ ni ẹni wọn béèrè something specific fún kéèsì yẹn gangan ó ní tíyàn mẹ́ta bá jókòó ẹni tó jágbàlagbà ó wà láàrin àbó wà ní apá òsì so ẹni tó wá dé tó wá fẹ́ sálámù sí wọn yẹn ẹni wá bẹ̀rẹ̀ láti àárín òun wá sọ pé ṣọ́ọ̀tún kọ́ ló yẹ kó o ti gbé ni ó ní bàbá gbàlagbà lélẹ́yìn ó ní bàbá ọ̀tún ní. ọ̀tún ló ti yẹ kó o ti gbé. ọ̀tún ló ti yẹ kó o ti gbé. ọ wá ní ẹni wá ń ìgbà tó ń wá fẹ́ ni ẹni general ẹ̀rí pé tayamun kọ́bílà òsì ẹni wá ní ṣé ó de teslim náà bákan náà. kó mu tí ò fi dé wá ni <laughs> so ti yé báyìí nísìn kó mu tí ò fi dé wá hmm. because báwọn èèyàn bá ṣe léwu kí wọ́n pọ̀ tó. Hmm bó jíṣẹ́ náà sàlám ṣe máa ń ṣe nù. Ah. ohun tí mo wá fẹ́ kò sẹ́ni ẹ̀ laṣẹ́ yẹn bọ̀ alẹ́ àná létí rẹ̀ mo tẹ̀ tí fẹ́ sùn kan mo ti ń tòògbé tán ó pè mí so mo wá nídàájí nígbà tí mo jí mo wo hadithi. sa. yomna yomna. bẹ́ẹ̀ ni bó tẹ̀ ṣe wá ń bi eléyìí ó ní pé al-ayman fal-ayman ọlọ́fààní bí ni milk tí wọ́n fún mi sí sallallahu alayhi wa sallam ó wá mú bó ṣe mú wọn ní Umar inú riwaya kan ó ní pé Umar wà wájú ẹ Abubakar wà lápá òsì hmm. lárúbáwò kò kàn wà ní apá ọ̀tún so Umar wà sọ fún mi pé Abubakar ló wà ń ba ìsá o òun ti wọ́n ti expect pé kó má yẹ pé ọ̀gá máa fẹ́ ó lọ́wọ́ sọ pé Abubakar wà ní ìbá ìsá níbi wà tọ́n sí apá ọ̀tún ó wà fún lárúbáwò kò yẹn wọ́n ní al ìbá ìbá àjẹpá Abubakar lọ wà ní ibi tó wà. so òbóye wa sọ bẹ́ẹ̀ muhammed hadith wọn fẹ́ nìyẹn. ẹni wọn ní ọ̀sẹ̀ tó tó nínú umar yìí lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́run ọba hmm. kò sí ẹni tó ní ọlá níwájú ọba adẹ́dà tó abubakar sadiq radiyallahu anhu. nà níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwọn tí wà ṣáájú àwọn ànẹ́bí ọlọ́run ọba nìkan táwọn ànẹ́bí ọlọ́run ti wà tán ẹni tí ó tún wà abubakar na lẹ́yìn ni umar lẹ́yìn rẹ̀ ní Usman lẹ́yìn rẹ̀ ní Ali lẹ́yìn rẹ̀ làwọn tí wọ́n fún ní sàtífíkẹ́tì àjẹ́nà kí wọ́n tó lọ láyé lẹ́yìn rẹ̀ làwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó Ridwan àti àwọn tí ọba adẹ́dà ní kí òjíṣẹ́ lára àsálàmù sọ fún pé ẹ tó wù yín àti foríjì àwọn wo ni àwọn tí wọ́n jagun Badri láàrin àwọn màláìkà gan àwọn màláìkà tí wọ́n wà níbi ogun Badri àà ah, ah, elite ni wọ́n kà wọ́n fún àwọn aláyé alọ̀run láàgbé àwọn àbí lórí jẹ́ pé àwọn tí wọ́n jagun bá tilẹ̀ tí wọ́n bá fẹ́ kí òun jẹ̀nàlá sí wọn lára kábàárà àwọn máa ń ju mẹ́rin lọ wọ́n máa ń ṣe kábàárà àwọn ọmọ wọn bíi mẹ́wàá ọmọ wọn bíi mẹ́jọ ń gbà ní. aláàkọ́lá tó bá ti di pé kábàárà ń ju mẹ́rin lọ ní jẹ̀nàlá àwọn sáré kan máa ń sọ pé àjọ ń bá wọn àwọn ẹ̀rù jẹjẹ ní wọn ní bẹ́ẹ̀ ni àwọn ni so bí ọba adẹ́ra ṣe bó ṣe tó nǹkan rẹ̀ nù so bó ṣiṣẹ́ ńlá ṣe ṣéun ní ká ṣe fi ilẹ̀ bẹ̀ tọ́rẹ́sìn ni. ohun tó wá fún mi ní kíní bẹ̀sà ní ah. àbínú sà wọ́n ní pé ìgbà tí mo wo mo kọsí bí kọsí mo ti rí hadith àwọn references sínú sílsílà mo wá wo uh, Sheikh Albani mamala ìwà lórí ẹ̀ ibi tí wọ́n ti wá ń ṣàlàyé lọ wọ́n wá ní pé eh, tó ń túmọ̀ sí pé tá tó bá ti di pé a fẹ́ pín nǹkan àbẹ́ fẹ́ ṣe pé ọ̀tún ni ká ti gbé kó máa bọ̀ round débi tó máa fi parí sí ọ́ ní kì í ṣe báwọn kan ṣe máa ń gbé e pé àgbàlagbà tó wà láàrin yẹn lè máa kọ́kọ́ fún nígbà tí wọ́n fẹ́ fi ti tànàbì ṣe pé ṣebí àbí afdoluhum àbí afdolul majlis. bẹ́ẹ̀ni. wọ́n ní pé ṣebí wọ́n ní wọ́n tó máa fẹ́ fi ṣẹ̀rẹ̀ ní pé ṣebí ńgbà tó ń gbé e bọ̀ ànábì ni wọ́n gbé drink yẹn fún wọ́n ní rárá o pé torí ànábì ló béèrè pé ẹ bá wá nǹkan tá a fẹ́ mu pé so òun ló béèrè òun ni wọ́n gbé e wá bá pé so ìpìlẹ̀ ni pé ọ̀tún ni ó yẹ ká ti bẹ̀rẹ̀. ọ̀tún rẹ̀. bẹ́ẹ̀ni ọ̀tún ló ó fẹ́ <laughs> so àwọn ní ẹ̀mọ́lẹ̀ yìí wá pé. ètò máa ń mú iṣu lórí fúkàá àti muhadithun wà ní àwọn muhadithun wọn takò sí pé rárá bó ṣe wá ní text ni tó o bá wò dáadáa ó rí i pé ọ̀kan ráyù ọ̀kan náà sùn so yá tẹ̀lé rẹ̀ náà sùn. ṣé lákùnrin lọ. ẹni ní òun jẹ́ èèyàn lówó. kọ́lá ọba gbogbo wa san gbèsè wa. ó ní but ẹni tóun jẹ lówó yẹn kò mọ̀ pé òun jẹ òun lówó. Hmm. ó ní sọ ṣé dandan ni pé tóun bá fẹ́ sanwó yẹn fún un padà kóun sọ fún pé lágbájá mo jẹ lówó báyìí àbí kóun fi lé e pé owó gbà báyìí so bóyá ní bóyá yẹn ṣe dọ́wọ́ ẹ̀ ó lè jọ́nà ẹ̀tọ́ ó lè jẹ́ gbàgbé ó lè jẹ́ ọ̀nà bíi ọ̀nà tí ò mọ́tọ́ bí kan ṣàlàyé kọ́ yìí pé kò mọ̀ pé òun jẹ lówó hmm. ó gbàgbé pé wọ́n jẹun lówó dé. bẹ́ẹ̀ni ẹ ṣe kọ question yẹn sà ni ó jẹ́ kí n wo pé because òun gan ò fẹ́ sọ pé owó báyìí ó ní um, I'm owing somebody money but the person did not know is it compulsory for me to tell the person or I should return the money in a way that the person will not know just like a gift kó hàn fún bí ẹni fún yàn lẹ́bùn so kó má jẹ́ pé bẹ́yà. ìjẹ̀bùn ha kò ó ní sọ kó hàn fún kà ẹ̀ ń báwo làwọn ará lé ń kọ́. owó ìjọ sí rè. bó ṣe yẹ kó wá nìyẹn. bẹ́ẹ̀ni owó jọ́sí rè owó jọ́sí wo ó ṣàlàyé. okay. because mo kan tó hmm. ó padà pé owó ni ó lówó o ó ṣàlàyé owó tó dẹ̀ pọ̀ díẹ̀ ni hmm. ẹni ẹni ah mo yọ̀ǹda ó sọ ni ó ló yọ̀ǹda o yọ̀ǹda àwọn bí wọn náà ní bùkátà bá fi òun ò retí ó lé èèkàn tó ń retí kọ́lọ́hún ọba kó wo dáadáa tó ń ṣe yìí kó bóun bí abùkátà gba bí ààrẹ lóòótọ́ àwọn practical ìmọ̀ nìkan báyìí làwọn méjèèjì ṣò ń bẹ̀ ọba ẹlẹ́dàá dẹ̀ fi sábàbí dáadáa. sọ̀rọ̀ tó fi ń pẹ́ jù ni pé kó sọ fẹ́ nìyẹn. kó sọ fún jọrẹ́tọ̀ rẹ̀ ní hákò ni. ẹni ní ǹjọ́ tọ́ fún obìnrin láti fi oorun dun ọkọ ẹ̀ torí pé ọkọ kọ̀ láti fún un ní mahar tí wọ́n ti jọ fẹnu kò sí láti bí ọdún mẹ́fà sílẹ̀ yìí. rárá bí wọn bá gba maharu láyé bí yóò bá ń jọ gbẹndẹ alikiyama èyí hmm. kò sí nǹkan kan bẹ torí àmánà ni ẹ̀tọ́ rẹ̀ ni kódà tọkọ bá kú wọn ọ wà nínú tí wọn kọ́kọ́ kọ yọ ná kí wọn tó pín àwọn ogún torí wípé gbèsè ni but kó jẹ́ kó hàn gedegbe wípé. ọkọ òun jẹun ní gbèsè owó orí òun o tí ò tí ì fóun o ìyẹn tí ò bá lè mójú kó fún tó bá mójú kó fún wípé tó mo rí kọ́ndíṣàn mo yọ̀ǹda fine ṣùgbọ́n tí ò bá mójú kó kìí ṣẹ̀ṣẹ̀ tọ̀rẹ́tọ̀rẹ́ ni bá lóun tẹ̀tọ́ òun lẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ fún pàṣẹ ẹ̀ ọba lóun ò fi lẹ̀ but ikpe kó foorun dùn á kò lè foorun dùn. so kó má tún tara yẹn dẹ́sẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ ni you know kó má tara yẹn dẹ́sẹ̀ torí hmm. tí dùn yìí tó lè hmm. kì í ṣe kékeré ó lè mú tànà wa obìnrin kí ọkùnrin má kọ́ má fẹ́ orin oorun sí fi dùn ó lè wà ń bẹ̀. èkejì yóò jẹ́ kí ṣètánì wọn ráàyè láàrin wọn. torí kí ló jíṣẹ́ lásán àṣàlàn sọ tó bá tiẹ̀ ń rọbí tọkọ rẹ̀ bá ní òun ní bùkátà sí kọ́mọ̀sì ní pé tó bá ń rọbí sáàmà bí ìnira ṣe wà fún rírọbí tó ó ní kọ́mọ̀sì dùn. torí ewu tí ń bẹ nínú káfọ́ orun dun ọkọ ó lágbára gan òjíṣẹ́ náà sọ́là sọ pé tó obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn lẹ́yìn ojú ọgẹ́ tí wọ́n wà lókè wọ́n máa ṣẹ́bi lé obìnrin náà títí títí tí tí ó fi yọ̀ǹda mo ló fẹ́ kọ gbogbo wọ̀nyẹn sí so ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtẹ̀ṣẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó má tiẹ̀ dábàá rẹ̀ ọlọ́yà ọ̀yà ara rẹ̀ ni ó fi gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ọkọ kìí ṣe ọ̀nà tó bá dẹ́dá ọ̀la alẹ̀ lèyàn fi gba nǹkan là. ẹni ní kí ni ohun tí Islam sọ lórí ọmọ tá outside ìgbéyàwó outside ìyìgì tọmọ yẹn wá padà di mùsùlùmí lóbìnrin tó ń ṣẹ̀sìn dáadáa pé kí lòfin Islam lórí irú ọmọ bẹ́ẹ̀ àwọn méjì ṣe ṣìnà obìnrin ò lọ́kọ ẹni náà ló súnmọ́ tó fi lọ́kọ tó fi bímọ ẹni tó súnmọ́ ṣé mùsùlùmí ni àbí ìṣe mùsùlùmí tí ì bá ṣe mùsùlùmí kì í ṣe ẹnìyẹn ló lọ́mọ ọmọbìnrin yìí ló lọ́mọ torí lan yaj'ala Allahu lil kafiri ala al mu'mini sabila kò sí àjọṣepọ̀ tó dé lẹ́bù yẹn pẹ̀lú mùsùlùmí àti ẹni tí ì ṣe mùsùlùmí lóbìnrin àbí lọ́kùn mùsùlùmí ni ló ṣe àti mọ́ṣe ṣọ́mọ rẹ̀ ni. a sọ ntáwọn àfáà sọ lórí rẹ̀ kí làwọn àfáà sọ obìnrin wà nílé ọkọ ẹnìkan tí ìṣọkọ rẹ̀ tó wà ń ta wọn wá lè kílèmù wípé àlọ́mọ ìfẹ́ ọmọ òun ni ìsọkúsọ ní ń sọ ọfẹ jẹgba ni ẹgba alwalad lil firash ẹni tó ní bùsùn òun ló lọ́mọ ẹni tí wọ́n so yìgì fún tó jẹ́ pé òun ní ọkọ ọmọbìnrin yìí òun ló lọ́mọ ìyókù àlọ́ yẹnjú rẹ̀ ní gbangba ọjọ́ ìgbéǹde àríkíyàmà yawma tubla saraya ìyẹn wà báwọn but obìnrin yóò lọ́kọ ó ní ẹni tó fún òun lóyún ni ẹni tó fún òun lóyún náà ò jiyàn ó ní bẹ́ẹ̀ ni. ṣọ́mà rẹ̀ ni ọ̀gọ̀rọ̀ awọn afáwa wọn fi tì síbi ìtàkọ́kọ́ yẹn náà òtárí nínú wọn tí sọ pé rárá eléyìí yàtọ̀ torí eléyìí ò lọ́kọ so fìràṣì gan ò tiẹ̀ sí mbẹ́ asuna wípé ọmọ rẹ̀ ni torí àwọn mọ́sálà tó pọ̀ kí èèyàn ní bàbá ipa tí ó kó nígbèésí ayé rẹ̀ kìí ṣe kékeré kódà bàbá rẹ̀ bá àmọ́ ní kankan pé bàbá rẹ̀ ni àbí kí ó fẹ́ di pé ó fẹ́ ṣe nǹkan kan màmá sọ yí pé bàbá rẹ̀ ń bọ̀ tó bá ti dé màá sọ fún bàbá rẹ̀ ó máa ń nípa tó ń kó nígbèésí ayé ọmọ àti ríre rẹ̀ torí eléyìí. Ah, Urwa bin Zubair rahimulahu rahmatan wasi'a ó ní. òun ló lọ́mọ position imam hasan al-basri nani, ni rahimahullah ibi ti shek islam ibn taymiya fi sínú sheikh sọ́lẹ̀ ibn taymiya ní ibi tóun náà kíw sínú torí pé kí ni maslaha tó máa mú wa ìyẹn àtúnṣe tírù nǹkan báyìí ma mú wa ó pọ̀ jù aburú rẹ̀ lọ látara bẹ́ẹ̀ òun lọ́lọ́mọ́. jazakumullah na number one. assalamu alaikum jùlọ bá. wa alaikum assalam. nàmkọ́lọ́ bá a ṣe dáadáa fún yín. tó ọ̀pọ̀ opportunity wà tó pọ̀ nísìn tó bá fẹ́ yé lagidi pé òun ò ní ṣe ẹ̀tọ́ lórí rẹ̀ bí ṣe pé kí wọ́n lọ sí welfare kí wọ́n kí wọ́n tì má kéré máa ń jẹ iye tí wọ́n bá máa gbà lọ́wọ́ rẹ̀ lóṣooṣù láti fi tọ́jú ọmọ ìyún yóò bẹ́ẹ̀ ta kò sí ọmọ tí wọ́n dẹ̀ ń ṣẹlẹ̀ lórí gan wípé bàbá òun ni wọ́n ń gba owó lọ́wọ́ rẹ̀ fílì kan ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò máa wà fún tí ó máa fóun náà ní àpọ́nlé nínú ẹ̀mí rẹ̀ ó wà lẹ́yẹ pé ń bọ̀ bá dijọ́ iwájú tọ́lọ́mùbá kẹ yóò lè sọ pé èmi lọ́mọ ẹjọ́ sí tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ ṣe fún circumstances bákan yẹn ti ṣẹlẹ̀ sẹ́nìkan bàbá yẹn ní kọ́mọ́bìnú ó dẹ̀ ṣe dáadáa sí bàbá yẹn ó ṣe dáadáa sí bàbá yẹn. èèyàn tí. torí wọn àwọn abá kìlọ̀ fún wípé ṣọ́ra mọ́ sọ yìí pé torí wípé kò ṣẹ̀tọ́ tíwọ náà má wàá ṣẹ̀tọ́ tiẹ̀ torí àbòsí lòun fi ń kó àbòsí lọ́nà yẹn yóò jẹ ìyá tiẹ̀ o ò dẹ̀ ṣọ́ pé bóyá yóò jẹ àtọ́lólè ti túbá but ìwọ jẹ tiẹ lójú páálí torí òun ṣe tiẹ pẹ̀lú àìmọ̀kan ìwọ mọ̀kan o ọba adẹ́dàá dẹ̀ fi ọmọ yẹn fi sábàbí láti tún àárín yẹn ṣe kọ́lọ́hún ó ṣe alẹ́ ní tọ́lọ́hún ó fi sábàbí àtúnṣe na kọ́mọ́ fi àṣe sábàbí àti dàrú na. ẹni tí ó ní òbí. olóbì. òbí yẹn wá jẹ́ ẹni tó ẹbí. bẹ́ẹ̀ ni. ó pe òbí èèyàn òbí èèyàn so ẹni mọ́mí ẹ̀ bí ìyá ẹ̀ ó wá ya ó jẹ́ tó yá owó èlé àwọn tó máa ń owó interest money yẹn so ọmọ yẹn ti sọ fún ìyá pé ah, owó yìí kò kò tọ́ kò tọ́ so ìyá náà mọ̀ pé kò tọ́ bọ̀ ọmọ wa tí ìyá bá fẹ́ lọ tó gbọ́n máa ń ṣe bíi meeting níbi bẹ̀yẹn tí ìyá bá fẹ́ lọ síbi meeting yẹn á ní kọ́ ọmọ wọn bọ̀ wọn dúró sí ṣọ́ọ̀bù tó ya owó fún tó gba owó kínní fún ìgbà mi ìdẹ̀rẹ̀ á ní kọ́ mọ́ lọ́gbọ́n fún ọ ní owó ní ibẹ̀ tèmi wá ń béèrè pé ṣé ó lẹ́ ṣé ó yẹ kọ́ mọ́ orú ọmọ yẹn kó máa lọ máa bá wọn san owó yẹn pé kí ìyá ni kó mú lọ kó ń lọ́gbà. ṣé bó wò ìyá ni. bẹ́ẹ̀ni. owó tó gbà. bẹ́ẹ̀ni. ó wá rán ọmọ rẹ̀ ń ṣe pé lọ́ọ́ bá ń fún wọn. ṣé bí gbèsè ní lọ́rùn rẹ̀ ó kàn lélẹ̀ nù ni. ẹ́ yóò ṣe bọ̀jọ́ máa ṣe wáàsí fún ìyá rẹ̀ ara tí mò ń sọ fún yín nìyẹn màmá ọlọ́run ọba kọ́ sábà ń sànú yín kọ́ bá ń ṣe kínní kọ́ bá ọ́ máa ṣe wáàsí fún wọn but pé kó kọ́ṣẹ́ tí wọ́n rán a kò sáfà àti ó sọ bẹ́ẹ̀. Hmm. salaam. jazakumullah khairan. wa antum ah. na ẹ ìbéèrè mi aláwọ̀ kọ́ lórí pé ṣé èèyàn lè fi ìfẹ́ òbí èèyàn ti ṣe tàwásùl kéèyàn fi pẹ̀lú pẹ̀lú bó ṣe lè fi dáadáa tó ń ṣe sí wọn ti tàwásùl mọ́sẹ̀lẹ̀ torí ìfẹ́ tó ní sóbì rẹ̀ ó ṣe àwọn nǹkan fún un ìfẹ́ tó dẹ̀ ní sí wọn yìí torí ntọ́lọ́hún ọba àtòjíṣẹ́ rẹ̀ fúnra rẹ̀ sọ́lá tó sọ nípa díẹ̀ gbọ́dọ̀ ṣe sóbì kí nìyẹn iṣẹ́ rẹ̀ ni so ó lè fi ṣe tàwásùl ó ṣe jẹ́ pé ìfẹ́ tá a ní sójì ṣẹ́ náà sàásánà àlẹ́fí tá a bá ti dílé ìfẹ́ yìí ń ṣe tọ́wọ́sọ àlẹ́fí ìfẹ́ òjìṣẹ́ náà sàásánà ń ṣe tọ́wọ́sọ torí ká nífẹ̀ẹ́ òjìṣẹ́ náà sàásánà ọ̀ràn yẹn ni ìbádà á fi ṣe tọ́wọ́sọ ìfẹ́ òbí tọ́wọ́sọ ìbádà ni so anything tó jẹ́ ìbádà àlẹ́fí ṣe tọ́wọ́sọ. ìdákùnlé ọ̀kàrẹ́ àwọn òbí kan àwọn. bẹ́ẹ̀ ìdákùnlé <laughs> dá. Hey, bọ́dà mi kan àjọ máa ń discuss àwọn issues kọ̀ọ̀kan. so pé àwọn òbí ẹni yẹn àwọn ìwà kan àti máa frustrating lóòótọ́ ẹ pé due to old age Bad. around between sixty seventy eighty náà wà. lójíṣẹ́ lára sọ́là fi lọ́lọ́run bá fi sọ́ńtò sọ yẹn. ìmọ̀ ayé obìnrin ọ̀gá ẹ̀ńdẹ̀ kẹ̀lẹ́kẹ̀bà tí wọ́n bá di ogbó sí ọ lọ́wọ́ there will be generational gap. digital age làwọn àwa ti wọ analog làwọn digital ni àwa nísìn so gbogbo àwọn kankan bẹ tó jẹ́ pé ibi tẹ́yìn ó ti wà kíá fún un àìdá nínú ròrí tàbí sọ̀rọ̀ sí má ṣe ṣe ọ̀wọ́n ẹ̀ rárá wọ́n fàánú fà wọ́n mára ni pé Allahu Akbar rárá wọn kò rí báyẹn ẹ̀ bó ló ṣe rí. kódà nínú wọn àárẹ̀ sọ bẹ́ẹ̀nu sọ́hùn gbogbo àwọn dígítà yín tẹ́ fi balẹ̀ ayé jẹ́ nísìnyí rárá wọ́n ní àwọn tí wọ́n bá bàjẹ́ ni eléyìí ló yá ju ó dẹ̀ tún rọrùn ẹ̀yìn iná ẹ̀wò ẹ̀wọlé ẹ̀wọlé ẹ̀wọlé ẹ̀wọlé sùúrù yẹn máa pọ̀ gan ló fi kún kama bẹ́yà ni sọ́ríra sùúrù táwọn náà ṣe fún wa nígbà tí wọ́n ó tiẹ̀ délé yọ. so ẹni yẹn kìsẹ̀ tó gbẹ́sìn yìí kò gbẹ́sìn yìí so èmi máa ń sọ fún pé mo ní ok àwọn issues yìí ò lè ṣẹ̀ṣẹ̀ máa kọ́ wọn pé báyìí ṣẹ̀ṣẹ̀ máa ò lè correct wọn mọ́ bẹ́ẹ̀ni kókó máa fara dà bẹ́ẹ̀ni pé kó ṣáà máa admit bẹ́ẹ̀ tó máa sọ̀rọ̀ sí ẹ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ àwọn kan bọ̀ ẹ́ láàrin àwọn ọkọ for example nsìn àgbàlagbà ni o tó máa ń travel lọlé wọ́n lè pè pé àwọn máa délé mi ní alẹ́ o máa délé mi tẹ́nu kí as in àwọn pé àṣẹ mo jẹ́ bèbí ni and things like that ṣe pé bí i ebolo ti ń bọ̀ ebolo lọ ó yàgbé ah pé at my age ẹni tó ti dàbí forty years nìyẹn tí mò ń sọ yẹn sọ oh. àwọn pẹrẹtà sọ pé à ibo ló gbà lọ ẹ ò tí wọlé ò tí wọlé ní ten o'clock. ọ̀dà tí ó bá jẹ́ forty tàbó jẹ́ sixty tí bàbá jẹ́ one twenty báwo ló ṣe fẹ́ handle situation bàbá tó jẹ́ one twenty pẹ̀lú wọ́tọ̀ jẹ́ sixty kí ni sixty rẹ kí ni. àlọ́kọ́ o tí mo rí fojú rí báyìí ni o abrahamu ń jẹ́rìí sí o abu mutmainna o <laughs> bàbá ni one ten one twenty àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà níwájú rẹ̀ ẹni eighty wà bẹ̀ ẹni ninety wà bẹ̀ tọ́ ọ bá rí wọn wàá rò pé bọ́yá àwọn àbúrò ni létà làwa gbọ́ pé wọ́n èé ṣe àkọ́bí mo ní ẹ́ <laughs> so wọ́n yẹ pé kí bàbá yìí pé àwọn bàbá àgbàlagbà yìí tó láwọn olè sọ pé àwọn ọmọ yìí kí wọ́n yẹ pé wọ́n. Ibrahim àwọn tí wọ́n jẹ́ grandies wọ́n àwọn pé Ibrahim wo lẹ́ ń pè wọ́n á kà wípé ń gbà ìwọ́n tún di èmi léèrè pé ìbẹ̀rù ò ní gbé ah, circumstances bá ń pọ̀ so ṣó ń jẹ́ bèbí ni ṣé kìí ṣe bèbí ṣé kìí ṣe bèbí tí ọba fẹ́ jẹ́ bèbí fáwọn ọmọ rẹ̀ àwọn tó bí ni ó lè sọ̀rọ̀ fún kéésì àwọn tẹ́ bí so ó máa ń tara bẹ́ẹ̀ distance rẹ̀. ó fẹ́ kí wọ́n kọ orin tí wọ́n kọ fún wọn gbà wọ́n gbé ya rẹ̀ wọlé ó kí wọ́n kọ fún òun yẹn. Ah, <laughs> kó faradà gẹ́gẹ́ bó ṣe advice yẹn kó faradà kọ́ ọ wá jẹ́ kó mọ implication fi faradà yẹn láti gba ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba torí sọ̀rọ̀ ẹni tí ò lágbọ̀ọ́ yẹ̀sìn àti wèrè inú yàrá kan náà wọ́n jọ hmm. díẹ̀ ni wọ́n fi mẹ́sì sẹ́ra wọn wèrè sọ mi pé zawalul akli náà ni ẹni tí ò lágbọ̀ọ́ yẹ akli wo lónìí. So understand? No. Uh, then uh, another case no. so similar sí ẹ látara parents. No. o ní pé ẹ̀gbọ́n ra yẹn ó wà very close to the parents. No. very very close. ó jẹ́ pé ìyàwó ẹ̀ we ń sọ wípé ah, kí a wá dé ṣàfihàn kò níyàwó. pé ah. bí kẹ́ ẹ sọ̀rọ̀ láàárọ̀ ẹ sọ̀rọ̀ ní aago méjì eh, as in very very close. ó ní ìyàwó lára. ẹ eh, bẹ́ẹ̀ ni. ṣé òun ò lóbi. tí ṣe ti ti nira pé but tara pé ah ẹ ti sọ̀rọ̀ láàárọ̀ ẹ ti sọ̀rọ̀ ah, ẹ tún fẹ́ sọ̀rọ̀ lálẹ́ kẹtẹ. ẹ ń ní lára náà ni kí ni mo sọ ọ sọ̀rọ̀ láàárọ̀ ọ sọ̀rọ̀ ẹ kí wàá ní. ìkẹ́ ló ń wà ìkẹ́ ẹ náà ò dẹ̀ ní yọ òun náà lẹ̀ yóò gbé fóònù fún ni pé ìwọ náà pé tiẹ̀ kò gbọ́ yé ni yóò wá kọ́ bí ó ṣe ṣe pẹ̀lú tiẹ̀ náà kó wá fi mọ kí ni ó jẹ́ reaction wọn pẹ̀lú rẹ̀ tí ó bá yẹ pé ni tí ì ṣe rẹ́gúlálẹ̀ ni wọ́n pe ah ṣé bó pè mí láàárọ̀ ẹ àkàtúndì ká pè yín náà kò fi jẹ ṣé ntọ́dà ni ntọ́dà ni obìnrin yẹn ni ò tí ì gọ̀gẹ́ tán ó ń jowú ni. èmi tún ṣàlàyé fún wọn pé ẹni ẹ ò bẹ́ẹ̀ látara pé bọ́n ṣe bọ́n ṣe ṣe ní family wọn bí i ọbringin ọbringin bẹ́ẹ̀ni ọbringin so they are very used to one another bẹ́ẹ̀ni pàtó fún wọn máa marry dáadáa sí ni bẹ́ẹ̀ni mo ṣàbọ̀ wọ́n ní pé wọ́n fẹ́ máa cause bẹ́ẹ̀ ni pé àwọn òbí tèmi bẹ́ẹ̀ni ọdà ṣe ṣe good uh, oyè ńlá ni oyè oríire nǹkan tó yẹ kéèyàn gbà ní mommy's pet or daddy's pet. èmi wọ́n believe pé ṣé máa ń seek bí uh, permission about indulgence kan lọ́wọ́ parents only no it's just the issue of pé talking closeness discussion ẹ mọ̀ bí kéèyàn máa as in ọ̀rọ̀ ẹ ra sójú but before the parents are knowing what's going on. àìbololọ lónìí àìbáyìí ló ṣẹlẹ̀ lónìí báyìí bí gb kan gist so they talk a lot on the phone. most cases our parents buy ń sìn tí wọ́n bá parí discussion yẹn àdúrà ni wọ́n fi kún fún. Hmm. a ṣó e nkíní tẹ wàá bá lọ báyìí ṣó yanjú ó kù díẹ̀ ni ọlọ́run àjẹ́ ò yanjú gbogbo wọn yùn dáadáa ni. so ọ̀bíríngì yẹn ó dẹ́ pàtàkì ó pàtàkì ẹ̀ torí kóun náà bíríngì ọmọ tiẹ̀ náà ọ̀bẹ̀ òun ló láàkì láyé nísìn tí gbogbo ẹ̀ fi dojúrú kọ́lọ́ má da ojú tiwa rú bẹ́ẹ̀. ìzákùn ọ̀hún ẹ̀ ẹ̀ lastly um, ọ̀rọ̀ tá a máa ń gbọ́ lórí. ìbéèrè rẹ máa ń lóyún ọmọ nǹkan mọ ẹ ọ̀nà tó ti wáyé jẹ. àwọn ó mm. kọ́mọ̀n dáadáa pé nínú àlìjẹ́nà àwọn obìnrin tó ń wà fún àwọn àlìjẹ́nà kọ́nà kó tó wà nìkan nù wọn. mo pé ìyàwó seventy ṣé ọ̀rọ̀ wà lórí ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ nílẹ̀. gbà bá dáhùn má wọlé tá a bá dọ̀hún má wọlé. torí ó kọ́ mọ́ àwọn ẹ̀dẹ́ máa ń sọ even àwọn àwọn tó jẹ́ kẹfìrì gan wa ní ẹ seventy virgin kìnnìkì seventy kìnnìkì so it's very common. má wọlé tá a bá dọ̀hún wọlé. àmà yẹn ẹ sáà fún lọ fẹ́ ọba alẹ́ dẹ̀ fún wa ní agbára tó jẹ́ pé gbogbo ìgbìyànjú tá a bá ṣe lórí báwọn àní filẹ̀ torí kò sí tà kò sí rírẹ̀ lọ́hùn èèyàn wà lójú ọpọ́n ni ní gbogbo ìgbà lọ́wọ́ ọba ẹlẹ́dàá sọ pé ọpọlọ ò lè gbé torí a experience nítọ́jú ọmọ bá wọn níbí so tí ẹ̀mí kọ́ máa ṣe ni kọ́ máa jẹ̀ran rẹ̀ kọ́ máa lé ní táwọn sàábé ṣe ni wọ́n fi tẹpá mọ́sẹ̀ rẹ̀ ṣíṣe kò sí nǹkan kan tí wọn ò lè sacrifice torí tọ́lọ́wọ́n ọba torí kí wọ́n ti rà àlùjánnà kò dẹ̀ sí nǹkan tí wọn ò lè gbé jù lẹ̀ torí pé kí wọ́n má bàa fi sẹ́lọ̀n torí kí wọ́n ti rà àlùjánnà kọ́lọ́wọ́n fi sọ̀rọ̀ fún wa. sáwọn orí kan tila rẹ kan tila rẹ. ǹjẹ́ ìyẹn lè pa ìyẹn fẹ́ kí eh, tahiyatul masjid. èèyàn fẹ́ kí tahiyatul masjid. bẹ́ẹ̀ni táìmì yẹn dẹ̀ ni àsìkò duha ti wọlé. àsìkò. duha. na O ti wọlé. na ṣé yẹn lè fi rákà méjì yẹn yẹn lè papọ̀ pé kéèyàn ní ládàá méjèèjì. bẹ́ẹ̀ni but ọ̀ràn yẹn ní ọ̀ràn yẹn ní tahiyatul masjid ó lè gbé duha bẹ́ẹ̀ni. kó jẹ́ pé rákà méjì yẹn á gbé méjèèjì. bẹ́ẹ̀ni. jazakumullahu khairan. Wa alaikum warahmatullahi wabarakatuh tọ́ba lọ́rẹ́ mi yín. lórí dáadáa ti tẹ̀yìn náà. ọjọ́ ọjà rí ń pẹ́. àmì lórí dáadáa tẹ̀yìn náà. nígbà tí ẹ ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa lẹ́ẹ̀kan. ẹ sọ nípa pàtàkì òbí. bẹ́ẹ̀ni. èmi kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run. bẹ́ẹ̀ sí <laughs> àti implication tí ó lè ní tí èèyàn bá ti dáadáa sóbì ẹ̀. bẹ́ẹ̀ni bá ti dáadáa. Hmm. ẹ fa àwọn kankan ṣàpẹẹrẹ àwọn ọkọ àti àwọn méjì tí hmm. ọ̀rọ̀ mọ bí. bẹ́ẹ̀ni. wọ́n seek medical eh, advice. wẹ́ẹ́ bọ́ ọwọ́ ẹ̀ kó o mú wọ́n sì wá lọ bá àwọn àfa. bó bí mo à ń lọ nìyí sà. ló fi jẹ́ pé téèyàn ó bá wà tọ́ sọ́nà lórí ọ̀rọ̀ gbèsè ayé èèyàn àfa súnà ni kó wọ lọ sọ́dọ̀ rẹ̀ tí wọn ò ní sọ pé àwọn bá ń wọ nǹkan. ṣó àfa súnà wọ́n máa. tí ìdààmú bá báyàn ní tó lè fà á gbogbo ìdààmú ọmọ tí ì bá ṣèbínú ọlọ́run ọba àṣe ajẹ́ àmì ìwò látọ̀dọ̀ rẹ̀ ọkàn fẹ́ mìíràn o bọ̀tà àwọn nǹkan kan ń bẹ tó bá jẹ́ àmì ìwò gan ọba adẹ́dàá máa ń fi ṣèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú rẹ̀ ní àdúrà àwọn òbí pàápàá táwọn òbí yẹn bá ti dàgbà tí wọ́n dẹ̀ jẹ́ mùsùlùmí tí wọ́n ń ṣetán lọ́hùn ọba adẹ́dà ò ní fẹ́ bà wọ́n nú jẹ́ yóò máa wo tiwọn mọ́yàn lára tó bá wá jẹ́ wípé àtàrà wọn ni èyí ti kọsẹ̀ masala ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wọ́n máa ń tẹ̀lé àfa kan tẹ̀kfírí ni àfa yìí zogene ó ti di kèfèrí agbájá ó ti di kèfèrí ó kò sẹ́ni tí wọ́n fẹ́ kàfàrà tán nínú gbogbo àwọn nínú àwọn àfa gan aráyè tó kàfàrà nù. bàbá yìí ọmọkùnrin yìí bàbá rẹ̀ ò sí láyé mọ́ màmá rẹ̀ náà ni máa ń kó wọn káàkiri wípé tágbóyè ẹ̀sìn kan bá ti wà ń bí ó mú wọn lọ tẹ́lẹ̀ bá yóò mú wọn lọ ìgbà tó wọ́n ń gbọ́ àwọn lẹ́kṣọ̀ àfáà yẹn ó wá pe ọmọ rẹ̀ wípé láti ìgbà tí bàbá yín ti jáde láyé o sórí kíkó kátó ń kó yín ká yẹn torí pé kí àbùkù ọmọ bàbá yẹn kọ́ ọ̀rẹ́ mọ́ bàbá yín òun dẹ̀ ń dúpẹ́ ọlọ́run bá bá ń gbà yín tọ́ ṣùgbọ́n ẹni tó rìn mọ́ yìí òun ọ̀fẹ́ tọ́ ọ̀ bá kúrò lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ rẹ ò ní yanjú. lọ́mọ bá kú lẹ́yìn rẹ̀ lóòótọ́ ó ní tó wá yà òun lẹ́nu ni pé láàrin ọ̀sẹ̀ òun admission tóun ti ń lé lé lé lé lé lọ síta ọlọ́run bá dẹ̀ fi ṣe òun ṣe kóńgé oríire òun á wò yí pé ah, bóòlù òun ó ṣe rówó tóun ó fi lọ lẹ́ni nínú àwọn ọmọ ẹ̀yà nínú mọ́sídìí wọ́n kàn wò pé ṣéyìn òní ọ̀yá ẹ dáwó fún un kankan wọ́n dẹ̀ fún lówó ó dẹ̀ gbàgbẹ́ lọ lóòótọ́ so irú nǹkan máa wọn máa ń pọ̀ ìbínú òbí wọ́n máa ń jẹ́ kí ìnira wá fún ẹ̀dá bó ti jẹ́ pé ìyọnu wọn ọlọ́run bá máa fi ṣe sábàbí dáadáa. ẹ ṣe bàbá ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ẹ ti fẹ́ dáhùn béèrè yẹn náà tán bọ́ọ̀ fẹ́ kí bá dáhùn comprehensively. tí wọ́n fẹ́ béèrè ní sin pé pẹ̀lú táwọn pípù yìí tẹ́ àwọn tẹ́ ẹ sọ àlàyé ẹ̀fọ́ yẹn o dẹ̀ ti gbọ́n wá sí kan dídá pé tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn bẹ́yẹn kí wọ́n máa darán fún rẹ̀ ní kí wọ́n máa consult àwọn àfa nǹkan kan dídọ̀ dá. àràrà consultation tí wọ́n ń sọ ò ní pé ẹ lọ́wọ́ yẹ wo nǹkan kan but àfa tá à ń sọ ni pé a fẹ́ gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ nǹkan le ah! ẹ̀ṣẹ̀ nǹkan le ah! ẹ máa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sì fà à ń ṣe ah! ẹ máa dìde lóru à ń dìde lóru ah àwọn òbí ń kọ́ tọba ti di pé wọ́n ń dákẹ́ <laughs> ẹ̀ kíyèsí tí wọ́n máa ń yọjú sí wọn torí ńgbà míì ó lè má ní kò tó nǹkan ní sọ ní dáhùn ó lè jẹ́ pé ọkàn pé wọn náà ni ó dẹ̀ wá nǹkan kan gbígbà àdúrà lẹ́nu wọn gan ọlọ́run bá máa fi ṣe sábàbí oríire. àwọn ẹni yìí báwo ni àfọ àtàn lọ báyẹn báwo ti mọ pọ́blẹ́mù tí wọ́n ní tó fi lé. ìmọ̀ ni èèyàn kànú kéwù ni mọ́sálẹ̀ bíi ti abdullahi ibn abbas náà nísìn tó ní ṣó lóbi láyé ó lóun ò lóbi ó ní à yá a máa kún fún ìbádà òun yẹn wá padà wọ́n ní kílódé tó ń béèrè bí òun ní à òun ò rí nǹkan kan tó wípé ọba adẹ́dàá máa ń tètè ń fi ṣàánú èèyàn bọ́ba tiẹ̀ ti fẹ́ fìyà jẹ̀yàn tẹ́lẹ̀ tó kéèyàn ṣe dáadáa sóbì rẹ̀ ṣe ọ̀nà sáà nísìn ẹ ó ṣe dáadáa sóbì torí ọba adẹ́dà fi ṣe bí okùn tó fi so wá pọ̀ ẹ tó pàápàá jùlọ àwọn òbí yẹn. ẹ ṣe èkejì gbadé ń sọ̀rọ̀ nípa ẹnìkan ló lọ mọ ẹnìkan ò lọ mọ. bẹ́ẹ̀ni. tí ẹnìkan bá gbàdúrà pé òun ló ń lọ mọ ìyàwó dẹ̀ wà nílé ó wà nílé ọkọ ó wà nílé ọkọ hmm. ẹnìkan láti olóńdó ń lọ ọmọ. bẹ́ẹ̀ni asọjẹ ló sọ. asọjẹ ló sọ tó bá gbé tó bá gbé ọ̀hún ọ̀hún ẹ̀ẹ́ lígù tó bá sọ di lígù mata tẹ́ ń lọ sí hospital tẹ́ ń lọ sí test tẹ́ DNA test this or that hmm. test kọ́ àpẹẹrẹ tó lọ́wọ́ níta yẹn ló lọ́mọ kọ́. ìsọkúsọ àdìsẹ́kùsẹ́ ni. lẹ́gàlè tẹ́ǹtì kò kí ń yín lẹ́gà lẹ́gà tóun ló níyàwó ta ló fi fún ẹni tó wà ń lé ọkọ tó wà ń lé ọkọ rẹ̀ tí wọ́n so yìí tó di ẹ báyìí nìsín ẹnìkan wá wá láti ta wípé ọmọ tó wà ń di ìgè ní ìgè ẹgbàá lọ́fẹ́ gbà. wọ́n ṣe tẹ́sì o blood test bí ẹ ẹ ọkùnrin tó wà ń ta yẹn ni tẹ́sì yẹn fífọ̀ fífọ̀ ẹni tó wà nínú ilé. tẹ́sì yẹn la mahalla lahu min al-i'rab kama yuqal kọ̀bẹ́sẹ̀ rinlẹ̀ tẹ́sì orí burúkú ni. nàìjíríà ò ní gbà fún un. oní òfin nàìjíríà gbà òfin nàìjíríà gbà ọmọ tó wà ń lé ọkọ ọlọ́kọ kọ sọ yìí pé kó sọ DNA wa mú ọ sọ di tiẹ̀ ẹnu wọn wọ̀ ń gbẹ. asalaamualeykum. kóòtù ah, ah. kóòtù àkọ́dájọ́ kan náà ẹjọ́ wípé nítorí òun sọ ni wípé òun ṣe pẹ̀lú ìyàwó níyàwó àbí bẹ́ẹ̀ kọ́ kí kóòtù kọ́kọ́ nígbà kóòtù bá náà tá a bá fo a wà á tẹ̀ tẹ̀síwájú lórí èkejì tó báyìí lè gbóyà yìí pé òun tẹ̀sínẹ́ pẹ̀lú ìyàwó eníyàwó ẹ̀ ká kọ́kọ́ yanjú èyàn náà ẹ̀ gbà yẹn láti tó wá yanjú. tíyàwó bá testify èyàn ọ̀tọ̀ ìyàwó ní onísìnà lò òun ṣe sìnà ẹni tó ń ṣe sìnà pẹ̀lú rẹ̀ ni. eré sìnà tó ń jẹ òun lélẹ́yìí obìnrin tí wọ́n bá lè gbóyà tí wọ́n wàá ka gbogbo ilé kọ́bọ́sítà. àwọn ọmọ rẹ̀ bí ó ṣe fojú kò wọ́n àwọn òbí rẹ̀ àwọn ọ̀ràn rẹ̀ bóò ló ṣe fẹ́ ṣàlàyé rẹ̀ so understand so dabek na. bẹ́ẹ̀ ni mo mọ̀ bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ ni pẹ̀lú orí burúkú wọ́n gbóyà lórí ìbàjẹ́ bẹ́ẹ̀ ni ẹ àwọn abẹ́rẹ́ court case kan ká tó bẹ̀rẹ̀ kan àkọ́kọ́ bẹ̀rẹ̀ ti sì nánà ká tó ká tó ṣe ti position ọmọ ẹ mo mọ kéèsì yẹn ìyá náà sọ yìí pé bẹ́ẹ̀ ni yìí pé ó ṣe báyìí pẹ̀lú ó ṣe báyìí pẹ̀lú ọ̀sìn ìbáyà ṣe omi ni wípé téèyàn bá ṣe sìnà pẹ̀lú ìyàwó èèyàn nísìn kọ́ lọ́n má fi kàn wá kò lè gbé lọ sí ó lè gbé lọ àbí imam kò sí láà òfin ah, tó bá sọ pé ó gbẹ ní sinimá lé ọ máa sọkọlé lórí kò sí wàhálà. Hmm? Eh. àtàlè náà kò lóko méjì tó lóko méjì ni tó o bá pè lóko tí èsè tiẹ̀ tó o fi pọ́n lé ó bàbára ń tọ́nà wọn bá ṣẹ́bi lẹ́nu. ìyàwó àgírí pé òun ló ṣe ṣìnà pẹ̀lú òun.

ìyàwó níbẹ̀ ni pé ọmọ méjì nínú àwọn ọmọ yẹn tàkọ́kọ́ àti ti kejì kìí ṣe tọkọ òun mẹ́ta àgbẹ̀yìn ní ti ọkọ òun torí wípé ìgbà tí òun kọ́kọ́ fẹ́ spam count yẹn lò òun ò dẹ̀ fẹ́ filẹ̀ ọkọ lẹ̀ kó o má máa ṣíká so méjì àkọ́kọ́ yẹn kìí ṣàlọ́ ọ̀rọ̀ last week là ń sọ yìí o bẹ́ẹ̀ ni so <laughs> ó jẹ́wọ́ wípé bó ṣe ṣẹlẹ̀ ó dà wá nílé ọkọ but mẹ́ta tó wá tẹ̀lé tọkọ ni ó jẹ́wọ́ fọkọ bẹ́ẹ̀ hmm. ọkọ gan ò rèéz wípé mẹ́ta yìí ṣe tòun ntọ́kọ ń rèéz ní pé àwọn méjì wọ́n ṣe wá jọ lágbájá báyìí ló wá jẹ́ ló wá jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni ẹni yẹn tẹ̀ ti jáde láyé báyìí hmm. ẹni tí wọ́n ń sọ yìí ti jáde láyé hmm. kì í sọmọ rẹ̀ alwaladu lil firash. Hmm. asalaamualeykum. wa aleykum salaam tula. ọlọ́run àjẹ́ pẹ́ fún wa lórí dáadáa sá. náà. ọlọ́run àjẹ́ kárí yín pẹ́ lórí dáadáa. <laughs> àmì àtiwọ́n náà ọkọ yàwó. rárá ìbéèrè mi ni pé. yorùbá rẹ ti dáa nísìnyí eh. yorùbá rẹ ti yẹjú bọ̀ àwọn òbí ìyàwó. bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí pé òbí èèyàn ni. bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí ọ̀rọ̀ Yorùbá ni. ọ̀rọ̀ ẹ̀sìn ni òbí ìyàwó rẹ tí èèyàn bá ti fẹ́ yàwó. náà ìyá ti di púpọ̀ bàbá ti di púpọ̀. náà ìbéèrè bàbá ìyàwó èèyàn bàbá èèyàn náà ni ìyá ìyàwó rẹ ìyá rẹ náà ni tiẹ̀ náà bó ṣe gbọ́dọ̀ mú wọn ni so ló fi jẹ́ pé gbogbo ohun tí wọn ò fi ní àwọn òbí rẹ tí ò fi ní rí ìbínú wọn ìyàwó rẹ náà ma sáré gbogbo ohun tí òun náà ò fi ní rí ìbínú àwọn òbí rẹ látara rẹ ìwọ náà máa sáré. gbà ìbéèrè tó wá wà lábẹ́ ni pé ṣé gbogbo ẹ̀tọ́. masalan land o lè jẹ mahram fún fún mama rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. ṣé kìí ṣe ẹ̀sìn ni ẹ̀sìn ni. ṣé èèyàn lè ṣe tán bá kú. bẹ́ẹ̀ni. èèyàn lè ṣe sàárà fún wọn pé kéèyàn ṣe sàárà fún òbí ìyàwó èèyàn àti pé ṣé èèyàn lè jogún wọn. náà ṣé èèyàn lè jogún wọn. o kò lè jogún wọn sọ pé nǹkan ẹ jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ́ làálàá. náà bọ̀ ṣó lè ṣe ó lè ṣe sàárà fún wọn ó lè ṣe sàrà fún wọn. dálẹ̀ bá wọn. bẹ́ẹ̀ kì í ṣe àwọn nìkan ló lè ṣe sàrà ọ̀rẹ́ rẹ gan tẹ́ tán tẹ́ ṣe nǹkan kan wàá wò pé ah lágbájá ó ṣe báyìí fún mi ọlọ́sùsù jáda wọ́n bá dẹ́dà bá ń forí jin lágbájá sàrà sàrà nǹkan báyìí tí mo tí mo ná bóyá ọ̀rọ̀ ra Quran sí masjid wọ́n bá dẹ́dà ládàá rẹ̀ máa bá mú bá lágbájá ọ̀pá mi sùn. bọ̀tí òbí méjèèjì ló pàtàkì ju gbogbo ẹ̀ lọ. Eh, ọ̀rẹ́ rẹ̀ tó jáde láyé tàbí bàbá àyàwó tàbí àyàwó nǹkan lọ́wọ́ ẹ̀ wàá sọ fún mọ ẹ lọ sí hajj èmi ọ̀ lọ fún òbí tèmi ìwọ náà lọ fún òbí tèmi ti ṣe hajj condition rẹ̀ ni ẹ̀yin méjèèjì ti ṣe hajj tẹ́lẹ̀ ọ̀sánwó hajj míì fún ìyàwó rẹ̀ kó fi lọ hajj fún màmá rẹ̀ tàbí fún bàbá rẹ̀ ìwọ náà lọ fún tiẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀. jazakumullah. wa antum salaam. asalaamualeykum. wa aleykum salaam. naam ìbéèrè mi ni pé ó ní ọmọ ìyá kan tí ní skul ni wọ́n jọ ń gbé bọ́dà yẹn wọ́n jọ ń gbé so wọ́n wá ní ọmọ ìyá yẹn pé ó máa ń ṣe sọlá ó máa ń kírun ó máa bọ ó lẹ ní àwọn bíi ìbádà mi. ó máa ń ṣe sọlá ó máa ń kírun náà wọ́n bọ́. bẹ́ẹ̀ni ó máa ń ṣe sọlá so ó máa ń kírun so bọ àwọn ìbádà mi nínú ẹ̀sìn. bẹ́ẹ̀ so ó lẹ níbẹ̀ so àwọn ọmọ ìyá yẹn wa máa ń sọ fún pé ìwọ náà máa ṣe báyìí máa ṣe báyìí bọ̀ ó máa ń lagídí fún wọn so àwọn ọmọ ìyá yẹn wa mọ́jọ máa ń sọ̀rọ̀ nílùú tọ́jọ́ máa ń ṣe dáadáa bọ̀ nítorí pé wọ́n máa ń pè sí ibi dáadáa yẹn hmm. so wọ́n á máa bá wọn jà yóò máa bá wọn yé òdì so àwọn ọmọ yẹn wá béèrè pé kí làwọn lè ṣe fún un. kí wọ́n má jìnnà sí ṣé bó ń kírun bẹ́ẹ̀ni ó ń kírun wákàtí márùn wọ́n dẹ̀ ń kírun masjid bẹ́ẹ̀ni ká má ìfilẹ̀. bọ̀ wọ́n tó bá fẹ́ kírun pé bóyá àsìkò òun lè ti lọ bọ̀ yóò ṣàkì àsìkò òun náà ti lè. kí wọ́n ti kọ́kọ́ fà mọ́ ó kírun kí wọ́n máa jìnnà wọ́n jìnnà sí tí wọ́n bá jìnnà sí wọ́n ṣètánì fẹ́ lò wọ́n láti jẹ́ kí wọ́n ó fi rí mú tán ponu àwọn náà wọ́n dẹ̀ lẹ́sìn wọ́n lẹ́sìn wọ́n jẹ wọ́n gbà nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ ni àìmọye ìgbà táwọn fàbí àwọn ànábì ọlọ́run bá sọ lọ́rùn bí náà àlẹ́ àwọn èèyàn wọn ò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n dẹ̀ ìtẹ́npẹ́lẹ́ wọ́n máa pè wọ́n wọ́n máa pè wọ́n wọ́n máa pè wọ́n àwọn tí wọ́n dẹ̀ ń pè tí wọ́n fẹ́ ká sórí rẹ̀ yìí wọ́n ṣe mùsùlùmí eléyìí tẹ̀ wá jẹ́ mùsùlùmí ó ń kí kò kí sásìkò kò dẹ̀ kí ní masjid àmọ́ ìgbà mélòó láì lọ láì dé nísìn jẹ́ àjọ lọ jẹ́ àjọ lọ nínú àwọn kankan tí ah, ká jáde síta ká lọ pèpè lójú ọ̀nà ọba adẹ́dàá tó lè mú wá nìyẹn tí àdẹ gbọ́dọ̀ fi sílẹ̀ mọ́sálà. ìwọ̀n pẹ̀lú kan níbẹ̀rẹ̀ kó ajáde báyẹn àlọ́pọ̀ àwọn aráàlú yẹn wípé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìmáàmù ọdún yẹn wá ń sọ pé ó fi àwọn abìkan hàn wá nínú mọ́sídìí wípé òǹfà lòún rì mọ́lẹ̀ ń bí bọ́tò nfa yẹn ò ṣiṣẹ́ bá a bá ní òǹfà tó gbóná bóyá takọ̀ mo ní a ní òǹfà tó lágbára gan òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà lọ́kọ́ wa inú rẹ̀ dùn. gba kí zoro tán kátó kí asu ẹ jẹ́ àjáde sí àwọn ọ̀rẹ́ wa kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a mọ̀ ládùúgbò àti àwọn òbí ẹ já lọ bá wọn sọ̀rọ̀ oríire tí ń bẹ níbi ìrun kíkí pàápàá lásìkò ọba adẹ́dá lòun wọn garanti jíjẹ mímu àti kí àdánwò burúkú kọ́ mọ́kànyà ẹ já lọ bá wọn ó ṣe kò ṣe bí ṣe yẹn méjì mẹ́ta ẹnì kọ̀ọ̀kan wọ́n mú wá àbájọ jáde bẹ́ẹ̀ sọ a ah, àwọn tí wọ́n bá wá ní wọ́n wá sọ fún ọ̀rọ̀ ọ̀run wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí èèyàn bíi márùn lọ́mọ ń wà ní mọ́ṣáláṣí tẹ́lẹ̀ mọ́gírìbù yẹn sáfù mẹ́ta ló kún gbà tí àwọn bá wọn sọ̀rọ̀ báwọn náà sọ̀rọ̀ pé ẹ tí ìdíṣẹ́ ṣe torí òjíṣẹ́ náà sàásùn náà sọ pé àdáàlẹ̀ àlẹ́ fẹ̀fẹ̀rìlì ẹni tó bá ń pèèyàn sórí dáadáa bí ìgbà tó ń náà sí ni ẹ ní àwọn ọ̀rẹ́ yín o tí wọ́n pọ̀ o ẹ ní kí wọ́n wá soge ẹ̀sìn ìsìláàmù kọ̀ wípé ká soge kí wọ́n wá soge inú mọ́ṣáláṣí ṣẹ́rí lágbájá èèyàn báyìí ní tẹ́lẹ̀ ìlágbájá èèyàn báyìí tẹ́lẹ̀ ẹ lọ bá wọn náà wá kẹ́ ẹ pè wọ́n wá tán wá kírun yẹ́n kọ́ni àṣùbà àjọ tó tẹ̀lé mọ́ṣáláṣí kún débi wípé subhanallah ṣé òǹfà ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ ó ṣiṣẹ́ náà tó jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lẹ̀m sórí dáwà olóúnjẹ tí islam máa ń jẹ tí islam ò rí jẹ islam ó kù lágbègbè. but oúnjẹ yẹn bí yẹn ni. ọbẹ̀ wo lèèyàn fi jẹ yẹn tó tó mú jù ẹ̀yin tí ọba jẹ ẹ má da san wọn kàn án mọ fẹ́ fọ́ dáhùn rẹ̀ torí àwọn eléyìí jẹ yẹn ìrẹsì náà máa ń jẹ sọ wá sọ̀rọ̀ rẹsì ọ̀rọ̀ yẹn là ń sọ òsíkí ni wọn máa ń fi jẹ àbí bẹ́ẹ̀ ẹni tó bá wá ṣe ó ṣe tí ò tí ò ilmu nafi ọba adẹ́dà sọ báyìí òjíṣẹ́ náà sàlá sàlám sàlàyé rẹ̀ báyìí àwọn sàbẹ̀ mú lò báyìí látara bẹ́ẹ̀ mọ́ṣáláṣí so ọ̀nà kan ò sí téèyàn ó fi ṣe ìpèpè sójú ọ̀nà tó náà sàlá sàlám ò tí ò tí yàn nánà rẹ̀ tó bá jẹ́ pé Ani lọ ya nǹkan ní ìwà láti ta ni ajẹ́kọ̀ọ́ jìṣẹ́ náà sàrọ̀ sọ́nà kìí sùn lùpin ànábì nù a ní di istidarakat lórí ẹ̀rọ Islam bó kò sí. so nǹkan pàtàkì ni pé ká gbọ́ ń tó mú wáyé ká dẹ̀ dúró lórí rẹ̀ tá a bá ti dúró lórí rẹ̀ bẹ́ẹ̀ ntọ́ba adẹ́dá fi pọ́n àwọn ẹni àkọ́kọ́ lé tó ti bí wọ́n ṣe kéré tó ń tí fi tàka orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé yóò fi pọ́n àwa náà lé. súnà ọba adẹ́dà súnà rẹ̀ tá a bá ti dúró tì bó ṣe fi hàn òjíṣẹ́ náà fàásọ́là yóò jẹ́ ká ṣe àṣeyọrí ó simple so ọ̀nà tá a lè lò. ibà sí nínú ẹbí nínú ẹbí wa bá wọn sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àlọ́ ẹ̀jẹ̀ àlọ́ ó ṣe ọmọ ó ṣe ìyàwó ó ṣe gbogbo ẹ̀ àwa bá àwọn sí masjid díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àbá àwọn ará àdúgbò sọ̀rọ̀ kẹrẹkẹrẹkẹrẹ but nísìn nítorí ń ṣẹlẹ̀ ní pé àdáni ìkànjẹ ẹ̀ka mọ̀jù là ń ṣe àbìkítà ẹ̀rì yàn yóò máa lọ sí masjid òjì ìyàwó rẹ̀ pé kó kí o ọjọ́ mọ́ yóò kàn jáde gọ́ọ́ fún ara rẹ̀ yóò lè padà dé nítorí ṣe náà jí wọn kẹ́ńsà lọ́wọ́ là ń ṣe jù rẹ̀ ọ̀ya èjì ọba ṣe mú lọ mọ́síjìdì nù ọ̀ya ẹja lọ kò sí ọgbọ́dọ̀ ṣe gbogbo wọ̀nyí kí lọ́ba rẹ̀ dà sọ. ó ní wàá mú àlẹ́kẹ̀dẹ̀ sọ̀lá fàwọn aráalé rẹ̀ láṣẹ àṣẹ kínni ìrun kíkí kí lọ́tún àfikún wọ́sítọ́bìrì àlèyà mùsùlùmí lé lórí o. ó ń jí ìyá gan tẹ́nìsì ó dìde bọ́ bá ti pẹ̀yìn dà wọ́n tún borí bẹ́ẹ̀dì lọ ni kìí dẹ̀ ṣe ìyá nìkan ńgbà míì ó lè jẹ́ pé ìyá ló ń jí bàbá tí bàbá ń ṣe hàn tí bàbá tún padà lọ́sùn kí ìyá bẹ́ẹ̀ mọ̀ wípé àmírù nù lé ọlọ́run bá ti gbé bátàn lẹ́yìn lọ́wọ́ kó lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò torí ẹlẹ́gẹ́ ni sọ́yìn mọ̀ pé kìí ṣe tiẹ̀ rárá ọlọ́run bá fi tì lọ́dọ̀ ni kìí ṣe tiẹ̀ àfà àfà wọ́n mọ̀ ti fẹ́ẹ́. ẹ mà mí ìsiraka Ah, wọ́n mọ̀ tí ẹ mà ní báhùn yìí tí ní mà ń jẹ́ kọ́lọ́wọ́n kẹwàá ẹ má mà dojú ọ̀rọ̀ wa wàhálà àti ìtìǹkan ti pọ̀ jù mú mú ó wà kọ́ wa rò pé torí pé ọlọ́run gbé bá tìlẹ̀ ọ lọ́wọ́ ìwọ náà fẹ́ jọkùnrin ó yẹ sọkùnrin o ó yẹ sọkùnrin tọ́wọ́ ni àbórí ẹ̀ dàrú ni ni ó jẹ kí ló kàn pẹ̀lú rẹ̀ táwọn máa ń fẹ́ kí ló lọ́wọ́ ó mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni torí tó <clears throat> bá fẹ́ mọ lórí tó bá hamọ̀ lé lórí agbára tó ní ní ọ̀kọ̀ọ̀kọ̀ tẹ̀sí lórí ẹ̀ náà wípé yẹ kí n kọ́kọ́ tẹ̀ ẹ̀fẹ́ sí kiri máa ń jẹ náà òdodo ní ń sọ lóòótọ́ ṣùgbọ́n ọkọjẹ ọkọjá àlà rẹ̀ ntọ́jẹnu rẹ̀ lọ ní sọ wọn ò ní rí dáadáa tó ń sọ yẹn ló fi jẹ́ pé mánà ó ní nǹkan àkọ́kọ́ lórí dáwà yìí pẹ̀lú mánà ẹni tí ò masala ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà àdúgbò lọ́wọ́ ọtí ní ń ta kìí dẹ̀ kírun wákàtí márùn inú ilé ló ti máa ń kí wọ́n wá lọ́ọ́ bá wọ́n advice ẹ má sọ̀rọ̀ ọtí o ẹ tiẹ̀ jẹ́ ọwọ́ amọ́sáàsì mọ́ ọwọ́ asọ́mọ́sí ó bẹ̀rẹ̀ sí kírun wá sí dé lórí ọ̀rọ̀ ọtí òun gan ló dèrè pé irú àwọn báyìí wá ń kọ́ táwọn ti make millions nídìí ọtí sọ́yìn ó ti mẹ́tì millions lóòótọ́ wọ́n wá sọ fún yín pé wà téèyàn bá fi nǹkan kan lẹ̀ torí ọlọ́run ọba èyí tó dáa jùlọ ọlọ́run ọba máa fi ń pààrọ̀ fún un wọ́n wá fún un ní example chẹ́chẹ̀ǹgì chẹ́chẹ̀ǹgì kọ́ lọ́wọ́ fọ̀rùn kẹ́ ọtí ní máa fi trọ́ọ̀kì rẹ̀ kó tẹ́lẹ̀ bó ṣe máa ń fi trọ́ọ̀kì kó ọtí tó yìí ọmọ ń yọ zàkà. lórí iṣẹ́ tí ò gbádùn ti ń ṣe ọwọ́ agbésàká tó pọ̀ gan ó gbé wá síwájú má dàbọ̀ kò gún mi rahman ọlọ́run ọ̀rọ̀ mi tọ́wọ́ sí. bàbá fìtìrì ni natural person ó ní wọ́n yìí lákàtà àwọn onùkùnì owó tó kọ̀ tó bá yín bolo tìrì ni àwọn tí wọ́n wà ládùúgbò ẹ̀ ní à. Oni máa ń gbé mọ́tò píríwìrì báyìí ní máa ń ṣe kíní báyìí á màálà ní àwọn ẹgbàárò owó yìí ó gbowó rẹ lọ síwájú àwọn tó bàbá fi wọn bá dá sí ó lè bá wọn dá sí àwọn ẹgbàárò owó báyìí kò tí ì pàdé ẹnìkan tó bá sọ òdodo ọ̀rọ̀ báyìí rí lọ́ba ni ẹ̀ẹ́n ó lọ béèrè. kí ni implication rẹ wọ́n ṣàlàyé fún àti ìdánù ló ń ṣe ó wo lẹ́nu rẹ̀ lóòótọ́ torí millions ní rí bẹ̀ ọba filẹ̀ before kí ọdún yẹn tó parí ó rí contract kọ́ máa fi trucks yẹn kọ́ máa fi gbé epo rọ̀bì ẹni tí máa ń gbé epo rọ̀bì ṣé afẹ́fiwé ẹni tí ń gbé ọlọ́tí níbi ọrọ̀ tí ń jáde ń ìgbà tí ọdún míì tó tẹ̀lé báyìí zakat tó gbé wá ó ju ti tẹ́lẹ̀ yẹn lọ ó gbé wá ní with confidence síwájú bàbá yẹn bàbá ní èwo tún lè lé ń bọ́ ló ti rọ́wọ́ ó ní báyìí báyìí báyìí ló sọ ọ́ ní tọ́ ọlọ́wọ́ bọ̀ fàlùbáríkà sí kí ló jíṣẹ́ náírà àṣẹlá máa ń sọ fún ẹni tó bá mú zakat wá yakutu aláwùmọ̀ sọ́lẹ̀ àlà àbílẹ̀ àwùfà wọ́ọ́lọ́wọ́ bá ń sàṣàlátù fún ọ. torí sọ̀mọ̀ pé ọ̀rọ̀ kéèyàn yọ ọ́nú ọ̀rọ̀ kò rọrùn pé ọba yọ ọ̀kan nínú àwọn ọmọ àyà ni wọ́n ti wá títí wípé zakat ọ̀ràn yẹn ni ó títí ń lò ó wò ọ tí ó yọ ní zakat ó ní díẹ̀ ra ọkọ̀ sójú omi mùsùlùmí bẹ́ẹ̀ nínú àwọn mùsùlùmí tí wọ́n lówó kékeré lòun nínú. so ó pọ̀ báwọn so èyí ó mọ̀ bí yìí ó ṣe rọra gbé àwọn ọ̀rọ̀ kalẹ̀ á nígbà wọn bá adẹ́dà fi ṣe tó fi zakat ṣe hobnobu islamic economy kìí ṣe ọba adẹ́dà ọba tó gbé àgbékalẹ̀ rẹ̀ lágbèyànjú nìyà tí zakat bá ń jáde kó ṣe kó jáde òṣèlú ní sí láàrin àwọn mùsùlùmí òṣìṣẹ́ náà sọ́làm sọ pé tí wọ́n bá ti fi zakalẹ̀ tí wọn ò yọ òṣì àti ìyàn lọ́lọ́wọ́n bó fi ṣàdánwò fún kọ́ba dẹ́dà kọ́ba kó sí gbogbo wa nú ká lè mọ yọ bó ṣe ká yọ. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam. ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Ah tó gbàjọ wa ni. ẹ dání ẹ bá da ẹnu rẹ fi dán àtà. ẹta ok o. èmi náà fẹnu kó fún yín. ẹ ṣe ẹ iṣu kan ṣẹlẹ̀ ẹ ọmọ ẹ àgbàfà kan lórí ọ̀rọ̀ ó ṣe kíbla ó ṣe kíbla. wọ́n á ní pé recorded one ẹni wọ́n á ní àfáà yẹn àgbàfà yẹn wọ́n á téèyàn bá ti wà nínú pápá ni ọ̀rọ̀ kíblà kọjú sí kíblà ó ṣẹlẹ̀ téèyàn bá ti wà nínú ilé pé ẹ mọ́ sí kíblà ṣe anything mọ́ kọ́ ìsì lórí ọ̀rọ̀ afẹ́ṣe afẹ́gbọ́n bùkátà ẹ̀. àwọn afáà wà tán sọ bẹ́ẹ̀. wọ́n ní kò sí anywhere tí nínú ilé o nínú ilé o pé anywhere ló lè kọjú sí kò ògiri ti dúró gẹ́ ó ti ṣe kinní láàrin. àwọn afáà wà tán sọ bẹ́ẹ̀. ṣó issues tó bá ṣẹlẹ̀ nínú tá a lè fi dín ìyapa ẹnu kù ní àwùjọ àrùn umma tí ó dẹ̀ fi jẹ́ kí ẹ̀mí mùsùlùmí sopọ̀ ní wípé ẹni iṣu kí ni àgbọ́yé àwọn àfáà lóríṣiríṣi lórí rẹ̀ kí lè rí wọn. tí a bá ti mọ bí àwọn àgbọ́yé ẹ̀rí tiwa tó bá tiẹ̀ jẹ́ kóun ló correct jù á mú á dẹ̀ máa pèpè sí á dẹ̀ máa fọ́n ẹ̀rí yẹn ká ṣùgbọ́n àwọn tó jẹ́ pé wọ́n dúró lórí ibì kan tó jẹ́ pé àwọn náà ni tí wọ́n dì mọ́ sóti yé báyìí nísìn bẹ́ẹ̀ lórí bóyá htr dẹ̀ àwọn afá kan nǹkan kan báwọn á respect wọn kárántí o àwa náà wà nínú condition tó wọ́n jù báyìí lọ tẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àánú ló lé wa bá táwa náà fi wá fi súnmọ́ wájú ṣé à ń sọ ní wípé ọba adẹ́dà ó jágbára lọ káwọn eléyìn kan náà kọ́pọ́n wọn sún síwájú là ok mọ́sálẹ̀ là ìgbà tí afaan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní òun ka tíra àǹdí báyìí ẹ̀rí rí ọ̀rọ̀ àwọn afáwa náà. àwọn náà sọ tiwọn bọ̀tọ̀ méjèèjì wá yà pàtó àwọn kí ni ká ṣe kí la sọ àní èyí tẹ́rì bá mú wá òun lá tẹ̀lé ìṣtìhádì àwọn àfáà tó bá yà pàtẹ́rì torí pé wọ́n ṣe ìṣtìhádì kì í ṣèfẹ́ ẹnu ládàá mélòó wọn gbà ẹ̀yọ̀kan àwọn tí wọ́n wọ́n dúró lórí text tí wọ́n wà lórí òdodo dáadáa mélòó wọ́n gbà sẹ́nì kankan nù wọ́n gbẹ̀sẹ̀ ọkàn jẹ́ pé àwọn amú méjì àwọn mẹ́yọ̀ kan àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú dúró lórí méjì wa àti àìdákẹ́ tí wọ́n náà lè di méjì lọ́la nà àbí bẹ́ẹ̀ kọ́ táyà bá ti fi àgbọ́yé ìṣọ̀kan ìyapa ṣùgbọ́n ọmọ tí ì jẹ́ kí àgbóyè yìí ò dúró lọ́kàn ó pè kí nǹkan mẹ́rin ó pè kí àkọ́kọ́ ààbọ̀ ẹ̀kọ́ ó pè kí èkejì àìníláàkàyè sẹ́yìn tó tí ó fi wá di wípé wa tàbí ká wá sọ pé ẹ má gbọ́rọ̀ àfa yẹn o àìmàlà ara ẹni. masala ọ̀rọ̀ oral sex sí oral sex àrínú àwọn afáwọn àwọn ní àwọn orí ń tọkọ àbí bẹ́ẹ̀ kọ́ clear text báyìí kò sí lóòótọ́ tó mu wá kókò àwọn afáà tí wọ́n kọ kí ni wọ́n sọ wọ́n ní tẹ̀síbíù ní bẹ̀rẹ̀ ìrìnà à ń fìṣe sí iwájọ tàwọn tí è ṣara wa ni àmọ́rú rẹ̀ nínú wúmọ̀ yìí nígbà tí dàrúdàpọ̀ dé táwa náà náà gàálè wo ohun táwọn ọ̀tá wa ń ṣe níbi pé a fẹ́ máa kọ́sì wọn ṣé wọ́n rí ìwé àbí wọ́n rí àwọn tí wọ́n sá sẹ́yìn wọ́n sá sẹ́yìn àwọn tí wọ́n dẹ̀ yẹ pé wọ́n ń sàn lé nǹkan kan mú ni kásá ti rí ibì dì mú ìbá fẹsẹ̀ rinlẹ̀ àbí ìbá mọ́sẹ̀ rinlẹ̀ sáfà lọ́sà sọ olóbí ẹ̀kẹrin ìfẹ́ ẹ̀nu nǹkan mẹ́rin ti ń dá wà lálẹ́ ààbọ̀ ẹ̀kọ́ àìníláàkáyì àìmọ̀ alára ẹni àti fẹ́nu olúkálùkù wà sọ pé ibi tó ń dúró sí ni ibi tó ń dúró sí ni yóò wá máa fa ìkùnsínú fàǹfà tó di wípé nítorí wá jẹ́ ojú ọ̀nà gan tó yẹ ká dúró sí. Si ká panu pọ̀ lórí dáadáa yóò wá máa fọ̀nká wàhálà ti ń bẹ̀ ń bẹ̀ ọba àdó ìlà kọ́kọ́ àmọ́ sí gbìyànjú rẹ̀ gbìyànjú rẹ̀ ibi tó dé ní gbìyànjú ibi tí yẹn gbìyànjú rẹ̀ dé tọ àwa náà tó yí àṣẹ ìgbìyànjú ṣé mímọ̀ ṣe wá ni ṣé mímọ̀ ṣe wá. نعم جزاكم الله خير سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت وعلى ازواجه وذريته وبارك على السلام عليكم ورحمه الله وبركاته